lẹ́yìn tí adáwọ̀pẹ́ fún Allah subhanahu wa ta'ala a ṣe ọ̀sọ̀látò fún annabuwa Muhammad sallallahu alaihi wasallam almada'utu rahmatan lil alamin annabi tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala gbé dìde pé kó lè máa jẹ́ ìkẹ́ ó sì lè máa jẹ́ àánú fún gbogbo àgbáńláyé kí a náà máa lọ rí báwọn aráalé ànábì àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa fi ọjọ́ ìgbéǹde alqiyama lẹ́yìn náà a máa tẹ̀síwájú lé ní ibi ìbẹ̀ ìlàhì ta'ala wa bi mannihi wa karamihi wa izzihi wa fadlihi àánú ọlọ́wọ́ bá tí ń tí ń bẹ pẹ̀lú wa ọlọ́ndàkùnmọ́kakú lórí wa pẹ̀lú àánú ọlọ́wọ́ báyìí òun náà látún fi máa wá tẹ̀síwájú lè níbi ìdìnláì tààlà lórí àkọlé ọ̀rọ̀ tí a ti ń bára wa sọ̀bọ̀ láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn. Ó lè fẹ́ máa rúwúyẹ́ sí wa lẹ́mìí ni pé apart five mọ́lámọ́ tún wà lórí ọ̀rọ̀ yìí náà bẹ́ẹ̀ náà ni yóò mọ jọ bẹ́ẹ̀ nítorí pé nígbà táwọn tí wọ́n bá fẹ́ polówó irọ́ tí wọ́n bá jáwọ́ bí à ń polówó irọ́ gbogbo ẹni tọ́lọ̀ ń bá fún láǹfààní kó sòdodo èkó náà dákun kó mọ̀ sí mi bọ́lọ̀ ń bá ti wá ń fún lágbára mọ́ bọ́lọ̀ ń bá ti fún ní òye mọ́ bọ́lọ̀ ń bá ti fún ní ìmọ̀ mọ́ òun náà gbọ́dọ̀ máa fi ṣàlàyé ìdí nìyẹn ló fi jẹ́ sí pé ọ̀rọ̀ yóò tún máa tẹ̀síwájú nítorí pé àwọn tí wọ́n fẹ́ polówó irọ́ à ń tẹ̀yẹ̀pẹ̀ àwọn náà sinmi àwọn náà dákẹ́ so àìsinmi wọn àti àìdákẹ́ wọn òun náà ni yóò bí káṣíwá gbìyànjú àti túnṣe àwọn àlàyé kan lé ní iná bí idhnillahi ta'ala táwọn bẹ̀rẹ̀ wọn bá subhanahu wa ta'ala bí mannihi wa karamihi wa idhihi wa fadlihi èyí tábọ̀ sọ níbí lẹ́yìn ọlọ́mọba à ń bẹ́ẹ̀ kọ́lọ̀ ń dákun kọ́lọ̀ má jẹ́ kí a sọ̀rọ̀ fẹ́nu ọ̀rọ̀ fẹ́nu àfáà tí ń bá ń ṣe wá àti tí ń bá àwọn èèyàn sọ̀rọ̀ o ní yóò ṣorí ibújú mẹ́ kọ́lọ̀ ń dákun má jẹ́ àsọ̀fẹ́ inú fún wa gbogbo tá sọ ń jòkó yìí èyí tí ó mọ̀ ṣe déédéé ọ̀rọ̀ ọlọ́run ọba tí ó mọ̀ ṣe déédéé súnà tànàbùwà Muhammad sallallahu alaihi wasallam ó ní kọ́lọ̀ mọ́ṣáà darí ẹnu wa lé níbi ìjókòó wa tèmi ṣáájú ká tó mọ wá lọ mo kọ́kọ́ bẹ́ tọrọ àwọn bóyá mojúkú ní ká pè ní bí gáfárà ní ká pè ní ilé Yorùbá bá ti ń pè é mo fẹ́ tọrọ àwọn gáfárà kan mo sì fẹ́ tọrọ àmójúkú kan àmójúkú alákọ̀ọ́kọ́ ni pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti pè ní púpọ̀ lórí ọ̀rọ̀ náà èmi náà wá rí pé yóò dáa púpọ̀ bí a bá lè rọra yan ká sì tọrọ àmójúkò lọ́dọ̀ àwọn èèyàn lé lórí òun náà nípa àwọn èèyàn complain lórí pé tá a bá ṣe program àwọn èèyàn tí wọ́n ń pè wọlé kódà ẹlòmíì sọ débi pé a máa ń kán wọn lójú ẹlòmíì sọ débi pé àyè máa ń gbà wọ́n láàyè àyè fún wọn láàyè kan sọ̀rọ̀ wọn ẹlòmíì sọ débi pé yóò máa dùn àwọn èèyàn orí akẹ́mọ́ sí bẹ́ẹ̀ mọ́ ẹlòmíì náà ló wá mọ̀ràn wá pé yóò tiẹ̀ dá gan bí kí ní ìmọ̀ ń dùn àwọn èèyàn dé bẹ́ẹ̀ bá ti fẹ́ ṣe next program ẹ tíráì láti tọrọ àmójúkò lọ́dọ̀ àwọn èèyàn ẹ dákun àwọn ọbẹ̀ gbogbo jàmọ́ ẹ má bínú o ṣe mọ̀ pé ọ̀rọ̀ à ń ṣe wá àṣírí social media báyìí kò pẹ́ yìí náà ni àwa náà join àwọn tí wọ́n ń ṣe inú kíláàsì làwa ti mọ kọ́ mọ́ kéwù àbí ká sì bọ́ sínú street ìjọba ní wà sí ìta gbangba kan bẹ irú ìta mọ́ sínú àmọ́ gbò ti dúró eléyìí náà ṣe mọ̀ fáwọn kan kó mọ bẹ báwọn tí wọ́n ti ń ṣe tí ó ti mọ ṣe láàrin ara wọn táwọn ò ní mọ̀ so ẹ̀yìn jama ẹ̀dá fún ẹmọ bínú àtẹwádìí tó wá bí ọ̀rọ̀ náà kìí ṣe nípa fojú di ẹnìkan kan kìí sì ṣe pa fojú kéré ẹnìkan àbárúpá àfẹ́ gbọ́rọ̀ àwọn èèyàn máa àgbàwá ọlọ́dà kò sọwá fún mẹ́ bí è ṣe pé àwọn àkókò tá a mọ́ ní mọ́ ń kéré púpọ̀ sọwá mọ́ ń fẹ́ wo bó láti mánéjì àkókò náà àkókò ní pọ̀ torí bí ẹ̀bá ilé ti lo àkókò tó pọ̀ jù yóò affect kíláàsì míì déyàn bá níbò míì ìdí nìyẹn ká mọ́ bínú jọmọ́ pé àbọ́lọ̀ bá ti ní kó mọ́ gbà inshallah ta'ala àmọ́ fún wa lásìkò ká pé àmọ́ tó wá bẹ́rù àwa jẹ̀mọ́ náà torí náà skills tẹ́mi náà fún àwọn èèyàn tó pè mí ni pé mẹ́lòmíì náà bá pè ó lè fẹ́ fi bí ìṣẹ́jú mẹ́wàá àríwá yóò fi sọ gbogbo ọ̀rọ̀ ẹ dákun náà àwa tá a bá mọ̀ pé ẹ jẹ́ káwa náà lọ ní tókè olè ti sáà bó láti mọ̀ pé bó láti ṣọ́ àwọn tí wọ́n ń jẹ́lòmíì náà tó fẹ́ pé àwọn ẹlòmíì náà tó ń gbọ́ wa ẹni tó ń bá wa sọ̀rọ̀ náà tó epo náà ti fásitì kò sọ̀rọ̀ gbogbo ẹ ló yẹ kí àjọmọ̀ sọ pẹ̀lú ra wa ẹ dákun jọmọ́ ká má bínú síra wa o ṣe ẹjẹ́ ká sí gbogbo ẹ̀ níwọ̀ntúnwọ̀nsì kéèmí ó ṣífì gíráǹdì lọ́dọ̀ tèmi káfá ìlẹ̀ fún pípé dáadáa ẹ dákun ẹ̀yin náà wá bá wa ṣífì gíráǹdì pẹ̀lú pé kí kọ́lé nìyẹn mọ̀ jẹun tí ó mọ gbòdì ọ̀rọ̀ tá a bá sọ kójú ọ̀rọ̀ ṣókí ṣókí gbogbo adúpẹ́ fún yín ọlọ́run ti kíni kan gbogbo yín o ẹ dákun sẹ́rí kẹ́ ṣàdúrà fún wa lẹ́yìn wàláì ràhìn ó lóore èyí tẹ́ mọ̀ sí ẹ̀rẹ́ ìdí ń sọ̀rọ̀ ẹ̀yìn tẹ́ bá fẹ́ yìn ẹjọ́ mọ jẹ́yìn rẹ̀ ẹ mọ̀ sí kó bọ̀ náà wájú ọlọ́run àdúrà tá a bá sì ṣe yìí a bá ṣe fún lẹ́yìn wàláhì àrí yóò ṣàǹfààní fún jù tí a bá ṣe lójú rẹ̀ lọ ẹ̀rákùnjọmọ́ ògbélé ìtàn wí yìí àwọn ọjọ́mọ́ kí ẹ jẹ́ ká jọ kọpúrẹ́tì pẹ̀lú ra wa ọlọ́mọṣẹ́ àsan oníkálukú wa náà kó san wá ní ẹ̀san olóore èyí ń jẹ́ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì àtúfẹ́ gáfárà náà ni tó náà ní pé àríkó ti fẹ́ tó bí ọ̀sẹ̀ kan báyà yíyọ ọjọ́ mélòó kan sẹ́yìn tá láǹfààní àti ṣe ìdánilẹ́kọ̀ọ́ kò sí méjì tó fà á àkókò náà ni àkókò táwọn náà ni pàtàkì jùlọ àlàáfíà náà tó béèrè fún zàká rẹ̀ ní àwọn bí ọwọ́ ọjọ́ mélòó kan sẹ́yìn ṣùgbọ́n ní tí àti bí ọjọ́ Thursday mọ́ Sunday tí n bá fi lè ti rí prógrámù sí lákòókò náà láti Monday tó fi di Thursday padà àyè sí àkókò ní nǹkan ni mo ń bá lọ ṣọdá kùjẹ mọ́ ká má bínú pé ó tójọ́ mẹ́ta díẹ̀ eh, kìí ṣe pé nǹkan kan kìí ṣe pé ráburú kan kódà ọlọ́run òfàgbákò kan ti wá kọjá èyí díẹ̀ ta ló kàn ọ̀rá bẹ́ẹ̀ ṣẹlẹ̀ pẹ̀lú àárẹ̀ ara náà sì ni alhamdulillah ọlọ́run sì ti gbogbo àlàáfíà àlàáfíà tó tó tó pé péré ọlọ́run subhanahu wa ta'ala ó mọ́ṣá àti ìṣe kálukú wa ó mọ́ṣá àti ìṣe wa lọ́sọ̀ọ́ èyí ń jẹ́ ọ̀rọ̀ mi ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ mi ẹlẹ́ẹ̀kẹta níjókòó ilé nìí ó ní pé kẹrí àkọlé wa yìí ẹni tọ́rọ̀ yìí ta tún fẹ́ jẹ́ kọ́rọ̀ yìí ó máa tún máa yé dáadáa òun náà lọ̀rọ̀ ta ti ń sọ̀rọ̀ ń pa rẹ̀ tẹ́lẹ̀ òun náà ni ọ̀rọ̀ nípa iyẹ̀pẹ̀ títẹ̀ tó ráfò oníjì ó máa ń sì àfò oníjì ó máa ń sì àfà tún ti ṣe àwọn gbọ́rọ̀ míì jáde kódà àfà gbé míì jáde tán ìjọra ẹni lójú tó wá mú àfà pé yes mo tún dá sẹ́tẹ̀ sí lọ́rùn gbà táfà ó dájẹ́ ó jẹ́ pátá lọ rí mú àdìsí kan wá àdìsí ni náà òun náà tún wá ń bẹ́ sábẹ́ àwọn ìrújú tàbí wá ní àtó bá rí bẹ́ẹ̀ ká fọjọ́ ìní ká fi ṣàlàyé rẹ̀ insha allah ta'ala so àfọ́njì ó máa ń sì ẹ dákun ká tó wá mọ́ lọ mo fẹ́ gbà yín mọ́ nǹkan ẹ dákun ẹ rí bẹ̀rù ọlọ́wọ́ bá o èmi ò sọ kíní kan fún yín pé àwọn ò bá yín jàjà ta ló fẹ́ wí nìta ni ó o àwọn ò máa bá yín sọ̀rọ̀ àmọ̀jù yín lọ ẹ̀mọ̀ tó wà àmọ̀ tó yín o nígbà tí ẹ fẹ́ fojú kéré mọ́ kéwú òun la fi bá yín sọ dá bá yín sọ àmọ́ alhamdulillah mo rí pẹ́yìn náà ti ṣàtúnṣe ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ yín nígbà tí ẹ bá sì ti ṣàtúnṣe rákun kí láàbùrọ̀ kí àwa náà wá wàhálà àfáwì sí náà àníkàtúnṣe ó ti bá gbogbo nǹkan náà làníyàn ti wá ṣóńgbà ọlọ́run ti ní kẹ́ ríbi lórí àǹfààní àti lè túnra yín ṣe pẹ̀lú pé ojú kéré àwọn oníkéwú ẹ̀ ìgbà pé olójú kan làwọn tó ń kéwú wọn nígbà tọ́lọ́run ti ní kírù yìí ti wáyé alhamdulillah so alhamdulillah ọlọ́run ti di ó yé pé èèyàn lè mọ́ gbé èbó àbá yóò sì mọ sáyẹ́ǹsì jẹ́ ní gbé èbó lọ alhamdulillah pé gbogbo orú yìí ó dàbí pọ́lọ́run ti ní ó yé ṣe ìbínú àní lọ́bẹ̀ a máa fẹ́kẹ́ bẹ̀rù ọlọ́run ọba o tẹ́ ọ̀rọ̀ tá a tó ń sọ yìí ẹmẹ́jà kagídìbọ̀ o agídí pé ìsáàní gbà ẹ̀dàkùn ẹmẹ́jà ti lọ ní ọ̀rọ̀ yóò ẹ̀ pé gbogbo ń tẹ́rí tà ń sọ yìí gbogbo ẹ̀ lámọ̀ tó padà gbogbo ẹ̀ látún sọ níwájú ọlọ́run gbogbo ẹ̀ látún gbéyẹ̀wò yẹ́bẹ́yẹ́bẹ́ ọ̀rọ̀ tí kálukú bá ń sọ tí èyí ṣe tóun náà tó ẹgbẹ́ ìrí ọkàn ń jẹ́wọ́ náà lórí pé tí mo sì ń sọ ìgbọ́n náà sì ti sọ́kọ̀ rèé tó bá dijọ́ ń gbé ìdàlùkìyàmọ̀ gbogbo àwọn tí wọ́n bá lè máa tàn yàn ìwọ̀n àmà ní àmà ń tàn wọ́n láyé yìí kò mọ̀ sí tí wọ́n mọ̀ léṣe fún ọjọ́ tọ́rọ̀ náà bá mọ̀ fẹ́ di nǹkan tọ́lọ́mọ ṣàṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kún fún kálukú wa náà lágbọ́ yí rẹ̀ kójọ́ kọ́rọ̀ ọlọ́wọ́n ọba òjò wa sọ àfóúnjẹ ó máa ń sì kì í ṣe wá àti fúnra mi mo dẹ̀ ń ṣe wá àti fẹ́yìn náà mo ń dẹ́nu ọlọ́run ọba bára mi mo dẹ̀ ń pè ẹ̀yin náà lọ síbi ìbẹ̀rù ọlọ́run pé ẹ ṣọ́ra o ẹ ṣọ́ra púpọ̀ kúrò níbi ká rò pọ́rọ̀ yìí àfi kẹ bá dúró kẹwà adamant lórí kẹ bá dúró lé lórí ọlọ́mọ wọ́n wá sí báwọn ti rẹ́rìí mú wa ẹ̀rí òun láwá bẹ́ ṣàlàyé lè ní ẹ̀rí òun sọ̀rọ̀ lé lórí jùlọ níjòkó ilé ní insha allah ta'ala kọ́lọ̀mọ́sà ṣe rọrùn fẹ́ kọ̀ọ̀kan wa àsọyé ọlọ́mọ́sà fún wa o gbogbo jàmáà náà àgbọ́yé ọlọ́mọ́sà fẹ́ kọ̀ọ̀kan wa máàdúrọ̀tà alọ́mọ́sà fún gbogbo wa náà ní àgbọ́yé kó wá fún àwọn atámọ̀ṣọ́ náà kó fún wa ní àsọ̀yé àkọ́kọ́ ṣáájú kí n tó mọ lọ síbi àdíìtì táfà mú wá láti fẹ́ fi sọ̀pọ́ọ̀tì yẹ̀pẹ̀ àdíìtì táfà mú wá láti fẹ́ fi káńtà àdíìtì táàjọ ń sọ mọ́ra wa táàjọ ń sọ láàrin ara wa pẹ̀láfà àdíìtì tí ń dẹnu sọ́yì muslim àdíìtì faman wá àfakọ̀kọ́ tó hú padà àkà àwọn àmọ́ni wá àfakọ̀kọ́ tó hú padà àkà tọ́ hadisi yìí afọ́ àwa lọ rèé mú hadisi ní ìwá láti fi kanta ẹ̀ pé a ah, ẹ bá ti wá ní pé ẹ tá àbá ti mọ bí màláìka ní tí máa ń tẹyẹ̀pẹ́ àgbọ́dọ̀ tẹyẹ̀pẹ́ mọ́ ẹ hadisi ilé náà tó ń tún náà tí wá jọrú ẹ̀ ń kọ́ afá àmúwátẹ́rà afá àbá tó ń ṣe pé ẹ̀ òun tí wá gbé iṣẹ́ wo <laughs> àbáyẹ nígbà táwọn tí wọ́n gbọ́gbọ́ kan sọ fún orí ẹ̀rí èwo ní wọ́n bẹnu eré ìkò ṣẹ́ ilẹ̀ ẹ̀ àmọ́ ọ̀rọ̀ tí ìmọ̀ ń sábà sọ ní dá kọ́ lọ́dọ̀ àwọn àfáà wa àánú àwọn àfáà súnmọ́ láti kánú síra wọn wọ́n ní jẹ́rọ pọ̀lọpọ̀ àwọn tọ́mọ ń di rọ́mù yìí àpèjúwe wọn mísìlò wọn mísìlò lọ́gọ́rík àpèjúwe wọn bí ẹni tó ti tẹ̀rì sínú omi nì bí kúlẹ̀ máa àhásàtà mẹ́ta bó bá wà gbogbo nǹkan tó lè gbé gòkè tí ò bá rí mọ́ anything tó bá fìlì náà ni ó dì mú kó bá lè gbé gòkè ẹ̀ǹgbà àjọ ń sọ̀rọ̀ àtẹ̀yẹ̀tẹ̀ àtẹ̀yẹ̀tẹ̀ ẹ wá lọ rí mú àdìsí ọmọ wa fàmọ wa fàkọ tàmínú tàmínú màláíkà wọ́n fi rọ̀lá ọmọ àtàkọ́dọ̀mọ́ mi nzànde ẹ wá ń fi yíwùn jọra wọn bọ́lọ́ ti wá jọra wọn ẹ̀ torí pé nítorí bá ti lọ wá fákọ̀ ah insha Allah ta'ala a ṣàlàyé rẹ̀ lẹ́nu àmọ́ ká tó ṣàlàyé rẹ̀ jẹ́mọ́ ọ̀rọ̀ kan bẹ káàkùn jí ó máa ń sì sọ tí mo sì fẹ́ kí jẹ̀mọ́ ò tún dákun ẹni bá mọ̀ àfáà náà rí ẹ dákun ẹ o kẹ ti àfáà ní sákìyèsí lórí ọ̀rọ̀ tá a fẹ́ sọ ìgbéyà fún òmùgbà tó jábọ́ lẹ́nu àwọn èmi wá fáfáà lẹ́skìrì torí nínú kéwù àwọn àfáà kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ àwọn èyí sì mọ ṣàbùsí fún yẹn nínú ẹ̀kọ́ tó kọ́ wa òní pé láàzìmù lọ́kọ́ọ́lì ليس بالقول حتى يلتزمه صاحب القول لازم القول ó ní pé bọ́lọ̀ ọba sọ̀rọ̀ kalẹ̀ tọ́rọ̀ rẹ̀ wá lọ rẹ̀ nítumọ̀ kan tẹ́lọ̀ pé kò wá látúmọ̀ mọ́lẹ̀ fún lòún gbà lérò abọ́rọ̀ ní ti túmọ̀ sáburú bẹ́ẹ̀ àbá ní ẹ má ti lọ́rọ̀ rẹ̀ ni o àfi tó bá tó kílèmù ẹ̀fọ́rọ̀ òun ni àfi tó bá tó làámọ́lẹ̀ ẹ̀fọ́rọ̀ òun ni afọ́ òní jí ó máa ń sì mọ́ sọ̀rọ̀ bú kan ọ̀rọ̀ àgbákò kan mọ̀ níì àmọ́ mo bẹ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala pé ọlọ́run mọ́jà fún ìgbàlérò mo bẹ lọ́wọ́ bẹ́ẹ̀ wọ́n kódà mo tún bẹ lọ́run débi pé káfà ó mi mo ṣe àwọn gbọ́yé wà láàyè ó tẹ́ mi lọ́rùn ju káfà ó lọ dúró ti ọ̀rọ̀ yìí lọ torí pé bí káfà dúró ti wà lára àmọ̀pá burú ti ṣe wá nǹkan sì ti ṣe wá nílẹ̀ yóò báyìí nǹkan sì ti ṣe wá láti gbọ́dọ̀ ro ọkẹ́ iṣẹ́ wo la bẹ́ẹ̀ ṣe lórí irú nǹkan bẹ́ẹ̀ torí ọ̀rọ̀ nì kìrìkìrì irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti ń jà nílẹ̀ ọjọ́ ti pẹ́ kí àfá àbá ilọ̀ rẹ̀ dúró ti ọ̀rọ̀ náà àfá ní ó mọ̀ jẹ́ ní ẹlẹ́ẹ̀kẹta tí mo gbọ́rọ̀ mi lọ́nu ẹ̀ kí ti bá ẹnu jẹ́ àmọ́ mo bẹ́ lóun kọ́lọ̀ mọ́jà kó lè dúró tọ̀rọ̀ náà ó ní pé gbàtà bá ń sọ̀rọ̀ ń pa orí kíní ní bẹ lórí péjì àfá ọ̀rọ̀ yẹn bí ọ̀rọ̀ bóyá eighteen minutes àbí kó jù bẹ́ẹ̀ lọ lọ̀rọ̀ náà abúǹjì ó máa ń sì wá ń sọ pé ẹ ẹni tó mọ̀ ń pa yẹ̀pẹ̀ ẹ tó ṣe kinní kan ìgbàdá àwọn àtàfà ní pé orúkọ rẹ̀ òun ni yírímísà aláwọn àfá àwọn ọwá pa àwọn ipé ń hù yírímísà kọ́ pé húrímísà ló yẹ káwọn ọmọ pé àfá àwọn ẹni húrímísà ẹlákùnjẹ náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yóò torí pé gbogbo ọ̀tọ̀ bá mọ́ sọ̀rọ̀ mọ́ rántí àwọn tán gbọ́ ti ń bẹ lọ́wọ́ gbọ́ ọ̀rọ̀ àfá àwọn ẹni késo púrímísà gangan sí lórúkọ rẹ̀ bọ́lá apọ́ máa ń kọ́yàn lẹ́kọ̀ọ́ ló jẹ́ kó di ìdìrísà ṣùhálà bẹ́ẹ̀ nínú kéwú lóòótọ́ ìdìrísà àgbà káwọn lédè gbà pé mò bá ni àwọn míì náà wọn lóga wọ́n sì ju pé torí táà nẹ́bí ìdírísù mọ́ ń kọ́ yẹ̀ lẹ́kọ̀ọ́ púpọ̀ náà ṣe ń pè ní ìdírísà abálùkùrá ní gbà tí ó sọ̀rọ̀ fún wa alùkùrá ní ó pè ní wúrí nísà in tó pè fún wa ní ìdírísà olúwa wọ́n ti kúrò fìlìkìtà ní ìdírísà إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا الله سبحانه وتعالى قل واذكر في الكتاب إدريس إدريس لو بقي أفا ونمو إتأوري ميسا بذلو قاري إتأوري akàn ń pè ní ìdírísà ní èmi ò tí ní pọ́blẹ́mù báwọn o tọ̀ ìgbà táwọn ò wá padà tó yẹ kéyìn pọ́blẹ́mù díẹ̀ wá ní àmọ́ ìsìn ní pọ́blẹ́mù púpọ̀ ìgbà táwọn ò tún wá sọ àbáwá ní nílẹ̀ Yorùbá náà pé wúrí mísà òun náà ni àwọn Yorùbá sọ di òun ní Ìtọ́ wá sí láàkún, ó wá di Ùrìmílà, Ùrìmílà, ń padà wá ń pè ní Ọ̀rúnmìlà. Inna lillahi wa inna ilayhi raji'un. Jàmáà, tí è bá ṣọlá

ìtumọ̀ ìtumọ̀ àgbákò yìí ọlọ́run ò ní jẹ́ ká fọwọ́ gbà lérò ìtumọ̀ orí ibúyẹ ọlọ́run ní jẹ́ káfọ́ ó gbà lérò ọlọ́run tí ó jẹ́ pẹ́nu ló gbé wọn kódà kọ́ ọlọ́run jẹ́ káfọ́ ò lè ṣàlàyé pé ni mo ṣe àwọn gbọ́yé tẹ́rí kí n ṣe àfá àgbọ́yé ń bi ọ̀rọ̀ yìí wallahi alazim ó dùn mọ́ mi ju káfọ́ òdu tó rọ̀ yìí lọ ṣe pé nígbà tí mo ṣe àfá àgbọ́yé àfá àtúnlé fún mi torí ẹ̀ mo gbọ́ kọ́ ọ fún mi pé òyìnbọn kọ́ ní kéèta sọ níjẹ̀bẹ̀rẹ̀ fún mo fi bọ̀ wà láì làbí ó tẹ́ mi lọ́rùn jẹ̀ mọ́ ju káfà ò lọ rèé dúró ti ọ̀rọ̀ yìí lọ ẹ lọ rèé gbọ́ fídíò ní ẹ bàbẹ́ ẹ lọ rèé gbọ́ fídíò ní ẹ bàbẹ́ ṣe orí mísà ò ní ibi mísà orí mísà ò ní Yorùbá náà sọ di ọ̀run mí ọ̀run mí ikọ́ wá fi láàkún ló wá di ọ̀run mí là kó mọ́ wulẹ̀ lọ́bẹ̀ jẹ̀mọ́ jẹ̀mọ́ jẹ̀mọ́ ọlọ́mọ ṣàṣàánú wa o ẹ wá padà ẹ lè máa mọ̀ pé à ń sọ báàbá àpéjì ó máa ń títọ́ ń pè wá lọ ifá ní jẹ́ bẹ́ẹ̀ adéki ní ifá jáde aṣàlàyé gbogbo ẹ̀ àfa àtún kágídí borí ìrẹ́ ni. Ọ̀rúnmìlà ìsì lọ rèé padà lọ rèé wo pé who is Ọ̀rúnmìlà lọ́dọ̀ Yorùbá who is Ọ̀rúnmìlà in Yorùbá land ẹ lọ rí ẹ̀kọ́ gbọ́gbù ẹ̀kẹ́ wo ti ń jẹ́ bẹ́ẹ̀ ẹ rí kí nígbà tí wọ́n bá ń ṣàlàyé Ọ̀rúnmìlà fún yín ifá ló ń pè bẹ́ẹ̀. sọdá bàbá tí wọ́n pé wúrí mísà ni Ọ̀rúnmìlà tọ̀ ó ti túmọ̀ sí pé àníyẹ̀pẹ̀ títẹ̀ náà ifá níṣẹ́ ẹ̀ a ti sọ fún yàrá ẹ̀jẹ̀ gbọ́ ànífàlẹ̀ ń polówó ẹgbẹ́ gbé wa kúrò nínú yímọ́nì tọ́lọ́wọ́n bá ti fún wa ìfẹ́ dára padà lọ́nú fàyè ẹgbẹ́ ìrẹ̀ náà tún sí yẹ̀pẹ̀yẹ̀pẹ̀ nìkan kọ́ ló ń pè bẹ́ẹ̀ àtọ́lọ́pẹ̀lẹ̀ àdáná gbígbá gbogbo wọn jí ó máa ń sì náà náà ń ṣe. jamara èyí tó wá burú ní sí àbá ẹ̀dá bẹ́ẹ̀ bá wá ń tún mí sàsọ́run nílà ṣe pé gbogbo irú rọ́bà nì ó pọ̀ táwọn èèyàn máa ń pariwo rẹ̀ fúnra wọn irú rọ́bà pọ̀ táwọn èèyàn máa lọ rí pàtàkì tó gbọ́ta tí ò sojú wọn tí wọ́n máa lọ rí pàtàkì kẹ́ ẹ mọ́ pàtàkì tí ò sojú yìí ò mà lè kọmọdé ẹ̀kẹ́ ní ẹ̀rúmísà lọ̀rúmílà ọ̀rúmílà ní ọ̀rúmísà tá lọ̀rúmílà ń gan tá ń bí tá nìyá rẹ̀ tá bàbá rẹ̀ gbogbo yìí lọ́mọ nítan ọ̀rúnmìlà ọmọ ìníyàwó ilẹ̀ yóò bá yọ ọmọ Yorùbá mọ̀ lọ̀rúnmìlà bóò ló ṣe wá kà mẹ́rin ìdírí sáré sọlá tó sọlá ṣùgbọ́n kẹ́kọ̀ọ́ kọ́ ògbó táwọn ò ká wá abọ́kẹ́ mọ́ lọ́rí líǹkì ẹ̀ máa nẹ́rin ìdírí alayhi salatu wa salam ibẹ̀ ló léwu ju àbá ibẹ̀ ló léwu jù ṣẹlẹ̀ ní gbogbo àwọn tàríkì jẹ́ mẹ́ka ẹja ẹja pẹ̀lú aláàkíyèsí ṣẹ́rí ìtàn tí ẹ̀mọ́ ń kà tí ẹ̀wà mọ́ fi gbogbo ẹ̀sẹ̀ rìn lẹ̀ lórí ẹ̀ ó ní ìtàn tí ẹ bá pa ní ọ̀rọ̀ náà àbí lọ́rọ̀ àbẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam ẹni bá lọ ń kà nǹkan tó ń pa àwọn àdúgbò mọ́bíyà àwọn ìjọ tí wọ́n ti lọ tó ṣe pé nǹkan náà bá a bá wádìí ẹ̀ àbánú Al-Qur'an àbánisún náà ẹ má máa fi gbogbo ẹ̀sẹ̀ jẹlẹ̀ sọ́rú ọ̀rọ̀ ẹbọ́ máa bí gbogbo ẹnu sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ àfá èmi bẹ lọ́wọ́ ọba o subhanahu wa ta'ala ikọ́ lọ́wọ́ ọba ò ní jẹ́ káfà yóò gbárù tàṣọ ìlérò ọ̀run mìlà yàtọ̀ o ṣẹ́sì ìjímọ̀ iṣẹ́ pọ̀run mìlà ẹnu wàhálà fi ń bẹ pẹ̀lọ́rọ̀ ọ̀run mìlà ní pé ṣẹ́nà pórí social media yìí náà lẹ́nìkan náà aláìmọ̀kan mọ̀kankan lòun náà tó pèrè ẹ̀ láàfà tó sọ rẹ̀ bí ustazi mọ́ra lọ́wọ́ láìmọ̀ lòun náà ti kílèmù pọ̀run mìlà òjíṣẹ́ ọlọ́run orí social media yìí náà ni o bẹ́ẹ̀ni ní kó jẹ́ jọ́nà àbí òkó jẹ́ ìmọ̀ àwọn ọ̀dọ́ ọlọ́kọ́lọ́jọ́ náà ti túbá lórí ẹ̀ bẹ́ẹ̀ni ní túbà àbí òtúbà ọ̀láyìí ní ìmọ̀ àmọ́ mo bẹ́ẹ̀ náà kọ́lọ̀jẹ́ ni òun ti túbá lórí ẹ̀ tí gbogbo èèyàn ti sọ́tó sọ́tó sọ́tó ó tún lọ rí mẹ́ níwájú alukur'an lórí pọ́ọ̀hún mi làyí òjíṣẹ́ ọlọ́run ni tọ́rọ ọba subhanahu wa ta'ala ní ló jíṣẹ́ kan ṣẹ́ illa bi lisani qawmihim àti pé pẹ̀lú èdè àwọn ìjọ wọn oníṣọ́ àwọn adẹ̀rí àláàbẹ̀bí ọkọ̀ sọ ọ̀run mílà náà lámọ̀ inna lillahi wa inna ilayhi raji'un ọ̀run bí làwọn náà tún ní o òun náà ló fi ti ń jáde ní ọ̀run oúnjẹ ó máa ń sì ṣáàtì máa fura ẹmọ̀já fura ẹmọ̀já fura wọ́n ní pánsá òfura pánsá jáná àjà òfura àjá jìn èbó nílé ò bá mọ̀ fura ó ní ó mọ̀ kó lẹ́rù lọ bá mọ̀ fura nǹkan míì mọ̀ tí ń gbẹ̀yìn wọlé wọ ọmọ tí ara àwọn tá a mọ̀ ń pè àwọn tá a mọ̀ ń pè wọ́n láwọn dùn àtìta ní wọ́n ń pè pẹ̀lú Islam yìí ọ̀kan míì mà ti ń gbẹ̀yìn wọlé fún wọn ẹ̀rọ kí ló ká àwọn àfá pẹ̀lú ọ̀run mi làgán lẹ́yìn tẹ́ta ló sọ lórí social media wa wallahi alladhi la ilaha illa wa wallahi la ilaha illa hu mo tún mọ odidi àfá àtòun náà wá rí mi náà àfáà tó wá bá mi láàyè mi tó ti jù sọ nígbà tó dé tán láwọn fẹ́ ṣe prógrámù kan kíníkan kíníkan ǹjẹ́ mú prógrámù oúnjẹ fẹ́ ṣe dà nígbà tí wọ́n mọ̀ sọ̀rọ̀ náà bá ń kí Ọ̀rúnmìlà náà bá ń kí ọ̀rọ̀ àmìlà àkàràbọ̀ tó mọ̀ wà Ọ̀rúnmìlà mọ̀lẹ́ǹkì lárúgbó ẹ̀ tí wé láwà nítorí tó báyìí lẹ́tí wọ́n ń kí Ọ̀rúnmìlà báyìí àbá ẹ kí ọlọ́gbùnú mẹ́ ẹ aburú rẹ̀ yìí mọ̀ Ọ̀rúnmìlà ẹ̀yìn gbọ́ kiri kan ah, Ọ̀rúnmìlà bẹ́ẹ̀ mẹ́tẹ́ ń pè bẹ́ẹ̀ máa wọ́n tó lọ Ọ̀rúnmìlà ni ẹ àmọ́ bá ti mọ́ ń sọ̀rọ̀ Ọ̀rúnmìlà ni àbá ọ̀rọ̀ yìí mọ̀ di ó mọ̀ dariwo láàrin ìgbà àtẹnu nígbà pariwo nìlọ tá pábọ̀ tá pariwo nìlọ tá pábọ̀ tá pariwo nìlọ tá pábọ̀ ẹni náà bá lọ ẹ̀yí bí jọ́ kẹrin làfá náà tó pè màrí náà ah, àfá ọ̀rọ̀ tá a jọ sọ́njọ́ sí mo ti kó jẹ mo ti kó kí ni kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ mo ti wò pé ṣé nǹkan kan ò sí máa ṣẹlẹ̀ ṣé kì í ṣe báwọn ẹlòmíì ti ń gbé nǹkan míì wọlé kí ló ṣe pé àbọ̀ sí penetrate àwọn àfá wa ẹjẹ́ afúra wọ̀nyí mùsùlùmí òdodo ó àwa mùsùlùmí ẹ ẹjẹ́ afúra sáwọn ọ̀rọ̀ wọ̀nyí o ẹjẹ́ àwòye sáwọn ọ̀rọ̀ wọ̀nyí ẹjẹ́ ronú sáwọn ọ̀rọ̀ wọ̀nyí àmẹ́mì bẹ ọlọ́run pé àbó òní jẹ́ ó máa ń sì níjọ káfò ó bá sọ̀rọ̀ padà káfò ó sì máa kẹ́yẹ́kẹ́ mi ní ìwà dẹni ebú lọ́dọ̀ àfáàfi irọ́ oyin ìṣọ́jọ́ ọ̀rọ̀ ọlọ́run níjẹ́ káfà lè sọ pọ́lọ́run òsì níjà òun sọ inú mi ó sì dùn inú mi ó dùn tó láfà àbájọ pọ́lọ́run òní jẹ́ káwọn sọ bẹ́ẹ̀ ọlọ́run òsì níjẹ́ káwọn gbarú ẹ̀ lérò káfà tún wá lọ tún tẹ̀ nìkà kán sẹpẹ́rẹ́dà nẹ́bì ìdírísà kúrò nínú gbogbo àwọn mẹ́sì tán sọ yìí kán yí ànẹ́bì ìdírísà yàtọ̀ sí àwọn onílà tí wọ́n bá mọ́rùn mílà wọlé kẹ́gbà kẹ́gbà bò ní ìgbọ́rùn mílà wọlé ẹ̀dàkùn ẹmọ́ gbọ́ ọ̀nà bí dẹ́ẹ̀dẹ́ gbà gbọ́rùn mílà wọlé gbọ́ ẹmọ́ gbàdẹ̀ gbé wọlé ẹ̀dàkùn abẹ̀yìn ni o abẹ̀yìn ilẹ̀ Yorùbá láti lọ ọ̀hún mílà ọ̀hún mílà olókọ olókì ó ní gbogbo ẹ̀ àmọ́ àkọ́lá ọmọ wa kí ọ̀run mílà ń jòkó tá a wà yìí a tún sọ̀rọ̀ rẹ̀ nísìn àwọn bàbá ti ń dákọ rẹ̀ táwọn sọ gbogbo ẹ̀ hàn nímọ̀ pé lùtàn láti lọ rèé wa ẹlòmí ò bá fún kọ́ọ̀tì rẹ̀ fẹ́ẹ́ bí alóyè ìbílẹ̀ ìdá ìdá lólé jẹmọ́ àkọlọ̀ mọ́ṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ilé ìkọ́kọ́ jẹ́ ọ̀rọ̀ mi alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ mi ilé kejì lórí ọ̀rọ̀ àbá oníjiomanti tí ọ̀rọ̀ náà gba ìbúra dáadáa tó sì gba kápẹ́ àbá náà láti èsì ó ní pé inú wa dùn púpọ̀ o ara wa sì yá púpọ̀ kí ló dùn mọ́ wa kí ló yá kí ló kí ló dára yá mi ó ní dùn gbà mú orí ọ̀rọ̀ kan látọ̀dọ̀ àfóúnjẹ ó máa yóò kọ́lẹ́ alhamdulillah tó ti recollect alhamdulillah tí ó dẹ́bí ọ̀rọ̀ tá ń tẹ̀síwájú lọ́jọ́ mọ́ ó ní pé apá onídìí ó máa ń sì inú wọn wá dùn pẹ̀lú nǹkan kan kí ni nǹkan náà ni pé apá sọ̀rọ̀ kan gbà tó ní gbogbo ẹ̀yin tẹ́ ń bá fún mi lẹ́sì gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń bá mi wí gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ mi ẹ̀ ọ̀tọ̀ ni tí mo sọ ọ̀tọ̀ ni tẹ́ ń sọ ẹ̀ ọ̀tọ̀ ni kẹ́tẹ́ ni sọ

táìnà ọ̀rọ̀ lè mọ́ yìí kóòtù rárá mọ́ àfá kóòtù àdíṣe rẹ̀ àìfún máàrà àfá ní tàbíwà Muhammad sallallahu alaihi wasallam àdíṣe rẹ̀ kóòtù ní pé mọ̀nìkítàbàṣà ilmà minan nujum faqad iqtabasa shu'batan minas sihr anábíwà Muhammad sallallahu alaihi wasallam anábìlẹ̀ ní bá lọ rẹ̀ ń wá ìmọ̀ ìràwọ̀ kí lọ rẹ̀ ń wá àwọn ìmọ̀ ìràwọ̀ àfi ń wò ràwọ̀ àfi ń wò mọ́ kọ̀kọ̀ anábìlẹ̀ ti lọ rẹ̀ ìmọ̀ ìdán inú mi wá ọwara ara mi yá nígbà tábà mi kọ̀ndẹ́mù ìmọ̀ra wọn nígbà mo tún wá gbọ́ pé wọ́n láwọn kan bọ̀ ń pariwo mi káàkiri yá máa wòrà wọ̀ ẹni tí yé ni ọ̀rọ̀ amẹ́bí Ibrahim ìrújú ara wọn àwọn kọ́nà mú wọ́n ẹni tó wá lọ rèé wọ́rọ̀ wá fún yín tẹ́yìn wá rí náà tẹ́lẹ̀ lọ ń wá ni

definitely àwọn tó bá ti ń wó ràwọ̀ náà ọ̀rọ̀ wọn ò ní bá túrù náà ní ẹgbá ti níràwọ̀ lóhun jọ́nà àmọ́ àní bá rí wọ bẹ̀rù mọ́ torípé aráyé náà ti rí pé áá ah, ah, àti gbogbo kì í ti tó rèé àmọ́ bẹ̀rù wà ní lọ́bẹ̀ jẹ́bọ̀ ń bo labẹ́ lọ ni pé inú tèmi dùn sábò jí ó máa ń sí o ìtàbò jí ó máa ń sì lè là á mọ́lẹ̀ pọnagana pé irọ́ kò sí nǹkan tí ń àfáà náà láwọn gbà ipá àwọn awòràwọ̀ wọn sí lójú ọ̀nà ọ̀tọ̀lọ́ àfáà náà láwọn gbà ipẹ́ ni tí ń wòràwọ̀ wọn tẹ̀lé lánàá tànẹ́bùwà Muhammad àfáà náà láwọn gbà ipá ànẹ́bì ti kọ̀ǹdẹ́mù ìmọ̀ ká máa wo ìràwọ̀ fún wa inú mi dùn o ara mi sì yá mo wá bẹ̀rẹ̀ wọn bá bẹ́ẹ̀ náà pé nínú mi ti dùn yìí ọlọ́run ti jẹ́nu ní ojú sáfò bá sọ pé ah, ẹ̀sìn nígbà yẹn ni ìtì máa ní kọ́rùn mi là ní orí níta ìtì máa ní òun náà ní ìdíríta inú mi ó dùn tọ́lọ̀ bá ti fẹ́ káfà tó sọ̀rọ̀ ẹ̀ inú mi ó dùn ara yóò sì yá alhamdulillah àmọ́ ẹ̀ wá níbi ọ̀rọ̀ wa tá a wá ń lọ òun wá ní kí tábù oúnjẹ ó máa ń sì bá wá gbà pé yóò lè wá wo ìràwọ̀ àfóúnjẹ ó máa ń sì náà gbà pé àwọn alágbègbè ọlọ́pẹ̀lẹ̀ ni àbá náà tún sọ ọlọ́pẹ̀lẹ̀ tábà náà bá gbà pé ọlọ́pẹ̀lẹ̀ náà ò gbọ́dọ̀ á gbọ́dọ̀ gba tiẹ̀ náà òun náà sí lójú ọ̀nà pàdánù bí kọ̀ǹdẹ́mù ẹ̀ kọ̀ǹdẹ́mù ẹni tí ń wòrà afáàkọ̀ ǹdẹ́mù ẹni tí ń wà lùjẹ̀nù nínú àwọn ọ̀rọ̀ wọn kọta jọ sọ afáàkọ̀ ǹdẹ́mù àwọn alálùjẹ̀nù afáàkọ̀ ǹdẹ́mù àwọn ọlọ́pẹ̀lẹ̀ afáàkọ̀ ǹdẹ́mù àwọn onífà láti kọ̀ ǹdẹ́mù bàrẹ̀ léyìí o so ẹnu bí táfà àti nírúdú nìkan jẹ̀mọ́ ó ní bí ká tẹ yẹ̀pẹ̀ kẹ́rí ibi tẹ́tí wá nírúdú yàfà ẹ̀yìn fẹ́ máa ṣe ọ̀rọ̀ kan tí mo ké nọ̀rọ̀ àwọn onímọ̀ kan Sheikh Ahmed Yahya Al-Najmi hamidu rahimahullah rahmatan wasi'a nígbà wọn ń sàlàyé ọ̀rọ̀ kan nípa nǹkan táwọn fòkànhá tí wọ́n ní kìláàfù lé lórí ẹ̀rọ wọn sọ̀rọ̀ mọ́dúnmọ́dọ̀ ìṣe ìṣáàf àti ìṣe ìṣáàr àwọn amú mọ́sáàbù àwọn àfáàwà kí làwọn mọ́lìkì àti ṣáàfù yìí sọ kí ni mọ́mọ́ ahmadu sọ àwọn adébí ọ̀rọ̀ àbú hanifa alábọ̀ hanifa wá ń ṣòpin aláàrin alùbúsùlù wàlúwòdù ìgbà tí bàbá yìí wá fẹ́ kọ́mẹ́ǹtì ẹni hàdà tẹ̀fùríkún nílà fàrik èyí máa ṣe ń pín nǹkan tí òpin tí nǹkan kò pín wọn sí méjì bí wọ́rọ̀ báyìí àbò ní di ó máa ń sì iná ṣe ń pínyà láàrin ìyẹ̀pẹ̀ àti ìràwọ̀ ẹ̀dì ń ni o ẹjẹ́ máa fọpọlọ ṣeré ni o torí kí lẹ́ ń kọ̀ dẹ́mù ìràwọ̀ sí ẹgbà pé ìràwọ̀ ọlọ́wọ̀ bá ló dáráwọ̀ sí sánmọ̀ ni ìràwọ̀ kọ́ lórí ibú ìràwọ̀ kọ́ làgbákò nítorí bá ti ń fi ìràwọ̀ wá ìmọ̀ kọ̀kọ̀ ó ní ìràwọ̀ tó dorí ibú bẹ́ẹ̀ bá sí ìràwọ̀ wá mọ̀ kò sábàápò fún yìí tọ̀ tẹ́bà tí wá ní kọ̀ndẹ́mù ìmọ̀ ti ìràwọ̀ àfà ìmọ̀ yẹ̀pẹ̀ náà àwọn yẹ̀pẹ̀ àwọn ṣẹ́ ẹ gbọ́dọ̀ kọ̀ndẹ́mù ẹ̀ torí kò sí bá ń fi ìràwọ̀ sí wọ́n fi ń wọṣẹ́ ni wọ́n fi ń wọṣẹ́ ìlànà wọṣẹ́ ló pọ̀ ẹni tí ó wo yẹ̀pẹ̀ tẹ́yìn dìfẹ́ǹdì wà ẹni tí ó mọ̀ wo omi yóò wà ẹni tí ó mọ̀ wo àwo yóò wà ẹni tí ń wo kùránì ó wà ẹni tí ń wo tẹ̀sùbá ó wà ìjí kálukú ó mọ̀ wò níjọra wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ní tó ní kálukú ó mọ̀ wò so tẹ́yìn wá tẹ́yìn pé torí pé yẹ̀pẹ̀lẹ̀ yìí mọ̀ wò àfà ẹgbẹ́ torí pé ìtẹ́yìn mọ̀ nù o tí ẹ sẹ́ àfà èyí gùdùn bí ká wo yẹ̀pẹ̀ pẹ̀lú àwọn analysis yìí ó ní jẹ́ ìwà defense ó làwọn tàbí tí ti paláró fún ilẹ̀ yóò mọ̀ pé jíjẹ̀rí àṣọ náà lẹ òun náà sì lẹ́yìn máa defense tí ẹ bá ti mọ̀ bí àfà ẹ mọ̀ wulẹ̀ defense ẹ̀ mọ́ àfóúnjẹ ó máa ń sì ìdájọ́ kan náà ló bá gbogbo ẹ̀ a ata àrọ́fàn tá ìnábi sọ áòká hinan ẹni tí wọ́n tẹ̀sùbá owó ẹni tí wọ́n kùránì owó ẹni tí wọ́n omi owó ẹni tí wọ́n lẹ̀kẹ̀ owó ẹni tí wọ́n yẹ̀pẹ̀ owó ẹni tí wọ́n ràwọ̀ gbogbo ẹni tó bá ti ń wo nǹkan kan láti fi gbogbo kí àwọn ìlànà iná pọ̀pọ̀ ẹ wá rí tí Islam ń kọ̀ndẹ́mù ẹ̀ èyí jẹ́jẹ̀ wá direct evidence wá sọ bí pé ẹ gbọ́dọ̀ mọ owó rọ́mùlì wá ní ká mọba rọ́mùlì káàkiri ní èyí ọba àti àlékún ìtọ́sọ́nà ọlọ́mọsá àti fún wa àlékún òye ọlọ́mọsá àti fún wa àlékún àgbọ́yé ọlọ́mọsá àti fún wa torí mo fẹ́ mọ fún ilé ọ̀rọ̀ yí àgbọ́yé rẹ̀ ní ò tíì sí àgbọ́yé àgbọ́yé àgbọ́yé rẹ̀ tíì ní dáadáa tó ẹyí ọlá pé àwọn sáyẹ́ntìsì ti dàrú mọ́ lójú ẹ̀kan tó pé lẹ́ ń kà ní so ẹ̀rọ pé tíra tẹ́ ń ta òun náà àwọn tí àwọn èèyàn máa ń ka tíra pẹ̀lú èdè lárúbáwé pé ọ̀rọ̀ àwọn kèfèrí bẹ̀ sí ń ka ẹ̀rí mọ̀ ẹ máa sọ alárúbáwá mo bí ka ẹ̀kan tara yín ẹ̀ kí ìlọ fi ẹ lọ ka nílànà oníṣẹ̀ríà láti ń sọ fún yín pé gbogbo tẹ̀ ń sọ ìkọ́sẹ́ni tó bá yín ti yẹ pé àwọn èèyàn wá tẹ̀yẹ̀pẹ̀ àwọn àǹtẹ̀ wáì àwọn awòràwọ̀ àwọn gbogbo ìmọ̀ gbogbo ẹ̀ kò sẹ́tọ́ bá ń jẹ́ pé kì í ṣe mọ́ àmọ́ ìmọ̀ yìí ìmọ̀ là yẹn ń fà onílọ̀ àwọn ọmọ báyìí ìmọ̀ nìyẹn tó ru àlà yẹn ń fà ìmọ̀ tí ìmọ̀ ń kó bá níwájú ọlọ́run ní tí èèmọ̀ ṣe ní láǹfààní ìmọ̀ ìmọ̀ tí ìmọ̀ ń ṣe tí ò ní ṣe ní láǹfààní nínú àwọn ìmọ̀ báyìí ọlọ́run mọ́ṣá ṣàánú wa ọlọ́run ọlọ́run ọlọ́run mọ́ṣá ṣàánú wa jàmáà ẹ jẹ́ kí n wá lọ bí ọ̀rọ̀ dáfà àwa mú wa káfà àbẹ́bí wò pé àdíìsì tí àwọn èèyàn ń sọ fáwọn tó ṣàlàyé rẹ̀ fáwọn táwọn ò sáàfẹ́ gbọ́ àfá àwa fẹ́ fi ọ̀rọ̀ nì pé irọ́ àwọn ti lẹ́rìí ẹ̀rí náà ó sì yẹ káwọn èèyàn bá wọn wò dáadáa ìjẹ́ kí ni àdíìsì ọ̀hún àdíìsì náà bẹnu sọ ìbùkọ́rí alimami ìbùkọ́rí gbà wá àdíìsì náà ti ẹ̀fẹ́ ń lọ́pọ̀lọpọ̀ tíra súnnà pẹ̀lú oríṣiríṣi ìwáyà sí náà ló fi wà mẹ́ àmọ́ àfá àwa bẹ yọ nǹkan kan bẹ́ẹ̀ á tàmá àwọn mùsùlùmí ọlọ́mọṣà dá ní ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ọlọ́mọṣà túnbọ̀ fi sí wa lẹ́mìí ìbẹ̀rù ọlọ́run ọlọ́mọṣà tún jẹ́ kó jòkó wa ju bó ti wà lẹ́mìí wa yìí lọ ẹni tí ẹni tí ó bá bẹ̀rù ọlọ́run kò ní kàn máa déédéé wá justification fún gbogbo tí máa ń ṣe kò ní kàn máa wo pé tóun bá ti sọ ilé òun gbọdọ̀ lọ wẹ́rì fún ṣẹlẹ̀ lẹ́jọ́ sọ kí nìkan fún wa ọgbà ọgbẹ̀yìn olùgbọ́ wa ṣe rí ọ̀rọ̀ Islam àtọ̀rọ̀ ìmọ̀ Islam àbí kí lọ́rọ̀ ìmọ̀ ìmáyìí sọ̀rọ̀ ọmọ ìmọ̀ Islam náà là ń sọ ṣe rí tí èèyàn bá bẹ̀rù Ọlọ́run tí ò bá bẹ̀rù Ọlọ́run yóò máa ṣèfẹ́ ẹnu yóò sì tún máa mú ẹ̀rí wá lórí ìfẹ́nu tí ó bá ti sí ìbẹ̀rù ọlọ́run bá ń bí ìmọ̀ tó yẹ bá lò mọ̀ ìmọ̀ tó o bá mọ̀ tí ó sí bẹ̀rù ọlọ́run ọba ń bẹ̀ onímọ̀ ni ó sì máa dalẹ̀ rú lọ báyìí yóò sì tún máa mẹ́ẹ̀lú wa lórí tóun dalẹ̀ rú lọ jẹ̀mọ́ ó pọ̀ ní o ìyẹn ló fàá Hafiz ibn Hajar al-Asqalani alayhi rahmatullah nínú tíra àwọn Bulughul Maram nínú muqaddimah ẹ̀ lọ rí wò lọ́wọ́ parí rẹ̀ wọ́n wá ń bẹ lọ́wọ́ ní Allahumma la taj'al ma'a alimna alayna wa bala ọlọ́run ìta àmọ̀ ìmọ̀ wà dákun mọ́ fi ṣe àdánwò fún wa ọlọ́mọ fi àdánwò ṣàdánwò fún ọlọ́mọ fi ìmọ̀ ṣàdánwò fún yàn ni ohun ọlọ́run ọba máa fi ìmọ̀ ṣe àdánwò fún ni mímọ̀ ìmọ̀ làbá yóò mọ̀ balẹ̀ jọ́lọ́ báyìí yóò sì túnmọ̀ mẹ́rin wa pé ẹ̀ ń gbà wá sí ilé ẹ̀kọ́ sí bí ẹ̀rí báyìí báyìí báyìí náà ó sọ̀pọ̀ ti dáṣe àfi kọ́ lóun kó sànù wa àfi kọ́ lóun kó sànù wa lábẹ́ pé ìmọ̀ ọ̀tọ̀ ni mọ̀ ọ̀tọ̀ tó wà ní ìbẹ̀rù ọlọ́run ṣé gbogbo onímọ̀ ló ṣe gbọ́dọ̀ jí pé wọ́n gbọ́dọ̀ máa lọ bẹ̀rù ọlọ́run náà ṣe gbọ́dọ̀ máa lọ bẹ̀rù ọlọ́run so ìmọ̀ àti bẹ̀rù ọlọ́run gbọ́dọ̀ máa wá lọ ni ṣẹ́rí tó ti bẹ̀rù ọlọ́run bá ti yẹ̀ kúrò nínú mọ̀ á ìmọ̀ yẹn kò sí ìbàjẹ́ sẹ́ni náà lè mọ̀ fi ṣe yóò sì mọ̀ mẹ́rin wa fún yín lórí ìbàjẹ́ yóò sì mọ̀ mú ẹ̀rí wa mú bàbá kan inú àwọn afá àtọ́lọ́ ní ká fẹ́ràn wọn dáadáa lọ́wọ́ bẹ̀rẹ̀ ayé wọn ọlọ́run bá ní kí súnà nẹ́bì kó yé wọn ìmọ̀ jòkó ọmọ Egypt làbá náà ìmọ̀ tó yẹ koro ó jòkó lára hadith lẹ́fẹ́ sọ ní àdúlọ́gọ̀ ṣé ká mọ sọ lárúbá báyìí ni ẹfẹ́ wo bẹ́lọ̀ ṣe ní kí ẹnu èèyàn yọ̀ ní ká sọ lárúbá la fẹ́ sọ àbí kí ẹfẹ́ wò mọ́ lára àbí fífì lẹ́fẹ́ sọ àbí ká ṣe nùkú láti ọ̀rọ̀ àwọn àrùn rẹ̀ yìí àbí ká ṣe pé àwọn àfá àti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìfẹ́ mú ọ̀rọ̀ àwọn àfá wa kò sáàgbégbé tẹ́ gbé àfá yìí ọ̀dá fún wọn jẹ̀mọ́ ọlọ́mọ sì wá lọ́nà nígbà tá dánwò táwọn wí dé ìmọ̀ tó láàfá àyíbẹ̀ tó ti ń justify ìbàjẹ́ tó ń ṣe àfá àtàwọn yìí ó wá lọ lé sinimá ọ̀nà wo fíìmù mo rò pé fíìmù yẹn àwọn nǹkan ìbàjẹ́ náà wà ń bẹ̀ ọ̀láwọ̀ àná àmẹ́ni tó wá interview àfá ni ọ̀rọ̀ tán sọ yìí ló fi dẹ́rù bà wá ẹni tó interview wọn rán ah, sí ẹ̀yìn àlálìmù sálábù

oníṣẹ́ ìdí kí kúrán tẹ́rọ bá ti sọ́rọ̀ àmẹ́wà Yusuf ní alẹ́ sọ́lá tó sọ́lá ṣùgbọ́n àwọn bá sọ pé ọ̀nà kọ̀dẹ̀ hàn mẹ́sí bí ìwà hàn mẹ́ bí à sọ́lọ́ ọba náà ń sọ àwọn kan tó pé àwọn kan tó lè máa lọ jí ṣáwà àwọn èèyàn kalẹ̀ ọlọ́ọ̀ba náà sọ pé so ìyẹn máa pé ọlọ́ọ̀ba náà ó kàn sọ̀rọ̀ tó ta ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ ló yẹ ká kọ́ kò yẹ kébẹ̀rẹ̀ máa lọ concentrate lé lórí ẹ̀wọ̀n bó ti mẹ́rin wa ẹ̀wọ̀n bó ṣe mú ẹ̀rí wa fún ìbàjẹ́ táwọn oníṣẹ́ máa mọ̀ ń ṣe aburú tí ìmọ̀ mọ̀ ń ṣe fún èèyàn ni ìjọ tí ò bá ti síbẹ̀ lọ́nà ọlọ́run dákùn mọ́ gba ìbẹ̀rẹ̀ ọlọ́run bá kò lára wọn mo wá bẹ̀rẹ̀ ọlọ́run bá àtẹ̀mí tí mo ń sọ̀rọ̀ àtàfà àwọn oúnjẹ ó máa ń ṣe àti gbogbo ẹ̀yin olùgbọ́ wa pátá gbogbo tọ́lọ́run bá ní àmọ́ ọlọ́run dákùn mọ́ yọ ìbẹ̀rẹ̀ ọlọ́run bá kò lára wọn. tọ ẹ̀rí dàfà yìí wá mú wá yìí ẹ̀rí pé tọ́ mo ti sọ̀rọ̀ náà mo sá gbọ́dọ̀ wẹ́rí wá àwọn ẹni yìí ti mẹ́rí wá náà mo sì gbọ́dọ̀ tako ẹ̀rí wọn o lè rí ọ̀rọ̀ yìí torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ jọmọ́ ìka àdìsí nì fún wa lódindi kájẹ̀ tó wá ní pé àwọn àdíjì ní ìtú wá bẹ́ ṣàlàyé ibi tó bẹ́rú bí wà fá o àmọ́ kábẹ̀wùlẹ̀ sí ìkà ní ẹnu àdíjì nì lásán ó tó láti fi mọ̀ pé kò yẹ kábẹ̀ òfà àdíjì nì ṣẹ̀rí al-imam al-bukhari alayhi rahmatullah ní kitab al ní báàbù jahar al-imam bi ta'mim al-imam al-bukhari rahimahullah wa sọ pé حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن ابن شهاب عن سعيد بن المسيب وأبي سلمة ابن عبد الرحمن أنهما أخبراه عن أبي هريرة رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين كيف الله ẹ̀ríkà yàwó an an níbi àdífì àwọn ọlọ́mọ tí ó lè kí ní lè yé dáadáa kìí ṣe gbogbo ọ́nà ánà tàà bá rí ní mọ́ ń tọ́ka lórí káàdífì jẹ́gọ̀ ẹ̀yìn tó rá tún gbọ́lá ìfẹ́ ìfẹ́ kan tó ti gbé jáde bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wà ní òlàlàáfíà ní pé àdíta kọ́kọ́ mẹ́ à ń ló bẹ̀rẹ̀ rẹ̀ àní ẹlọ kẹ́kọ̀ọ́ pa hadith ẹyẹ display ignorance mọ́ ẹyẹ display mọ́ so kìí ṣe gbogbo à ń tẹ́lá bá mi hadith náà ni ló ń tọ́ka lórí dọ́ọ̀fù náà ẹ ti pé náà ṣe ṣé mudalis ni àbí ṣe mudalis ẹ gbogbo lọ wádìí nìyẹn ẹ níwádìí nǹkan àwọn yóò kàn dé ìmọ̀tẹ́ ẹ̀mọ́ ń parí ẹ̀kẹ́ tẹnu dá wàhálà rẹ̀ bá pàdé ní àdìsí yìí nìsín mo kàn ra sáré yọ́dẹ̀ òní níbo là ń lọ́jọ́ náà ó ní pé Imam Bukhari alayhi rahmatullah àwọn látọ̀dọ̀ Abu Hurairah àwọn ti sánàdì lọ́dọ̀ Abu Hurairah anna nabiyya sallallahu alayhi wa sallam qala Abu tí ìmáàmù tẹ́ ń kírun lẹ́yìn rẹ̀ tó bá ké fátíà tán tó bá ti wá ń fẹ́ ṣe àmì anábì ní fa àmínú ẹ̀yin náà ṣe àmì ẹ̀wọ̀n anábì ní kí ìmáàmù tẹ́ ń kírun lẹ́yìn rẹ̀ tó bá ti ṣe àmì lẹ́yìn fatiha tó bá ti fẹ́ ṣe àmì fa àmínú ẹ̀yin náà ṣe àmì kámi yí papọ̀ mọ́tí ẹ̀ anábì wá ní fa innahu man wáfàkọ̀ ta'minuhu ta'min al Ànábì ní nítorí pé ẹni tí àmì rẹ̀ tó bá ṣe déédé àmì àwọn màláíkà gúfìrọ̀ lẹ́hùn máa takọ́ dáná ní gbọ́mbẹ̀ Ànábì ní wọ́n ṣàforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ tó bá ti ṣẹ̀síwájú fún. Jàmáà, oníṣẹ́ ìgbà náà bí ní mọ̀ wá fákọ̀tà àmínú húta àmínú màláíkà ìfẹ́ ni tí àmì rẹ̀ bá ṣe àmì àwọn màláíkà onítọ̀ báwo la ṣe wá mọ̀ pé àmì ṣe déédéé àmì àwọn màláíkà oníṣò ṣáàlè sọ pé táàbá ti wá mọ̀ pé àmì wá ṣe àmì àwọn màláíkà ká mọ̀ ṣe àmì mọ́ la ilaha illallah afá ẹgbàgbé bá nẹ́bì ti ní a ṣe àmì ẹ ṣe àmì mọ̀ ló mọ̀ fi bẹ̀rẹ̀ ẹgbẹ́ àwọn mọ̀ pé àwọn màláìkà àgbà tó ń ṣe àmì ẹlẹ́yìn ò mọ̀ ẹni mọ̀ yín níbi tó mọ́ àti ìdìtẹ́lẹ́gbẹ́ bíi challenge àwọn èèyàn fún ìgbà náà ẹ̀dì dáǹsẹ́lẹ̀ àti ìṣòwò ẹ̀yẹ ẹ̀ẹ̀kádílẹ̀ ẹ̀ẹ̀kátẹ́lówó àwọn ìwáyàwó ló tún wá ṣẹ́dẹ̀ yẹ́ tí ò bá mọ̀ pa àbí ìdámọ́sọ́nu mọ́sídásọ́rọ̀ àbí sọ́yà àbí ìdílé wá ń bí ó lè wá mú tọ́sọ̀rọ̀ wọ́n pẹ̀lú ọ̀rọ̀ abúṣọmọ́lá ìjẹ́ ní àbí ìdílé wá mú jẹ́ sí pé júbúlẹ̀ ọ̀kan ni wọ́n kàn gbé wá àbí ìdílé gùn hadisi yìí ó yẹ kẹ́ kó gbogbo túrùkù rẹ̀ jọ ni gbogbo àsàbídù rẹ̀ tó wá ẹwà kó gbogbo ẹ̀jọ́ ẹwà wò èyí tó bá wà níbi tí ọ̀tọ̀rí kò eléyìí ó lè mọ́ wà ní eléyìí èyí tó wà níbi mọ́sínú ọ̀tọ̀rí kù yìí ó lè tún lékún bí mọ́sínú eléyìí ẹwà kó gbogbo ẹ̀pọ̀ lẹ́ẹ̀fi mú fíkìrù hadisi jáde bọ́ ṣe mọ́ ń kọ́ ìmọ̀ hadisi nìyẹn bí rọ́yẹ̀tàn ilmu hadisi méjì sí ni ilmu hadisi riwaya wa ilmu hadisi diraya so even na dìrọ́yà ó biroya o bu pé kò sí àdìsí o lẹ́kàn mú lẹ́yìn ọkọ̀ tí ẹwọ ẹ̀dẹ́ conclude even even àdìsí riwaya òun náà gbogbo ẹ̀mọ́ bí nìkẹ́ àwọn jẹ́ turuk ẹ kó gbogbo turuk àdìsí jọ tó lè dìrẹ́bù kankan tó lè yọ kankan kú ṣe òkè yí péré ẹwà nígbà náà tọ̀ àwọn amọ́wà màláìkà ń ṣe ẹ ò ẹ wà sa ليس دليلا لعدم لعدم علم غيرك كان يوم ما kò sì sọ pẹ́lú mi ò mọ̀ ilẹ̀ yìí ò mọ̀ ẹ̀bá wá bèèrè lọ́wọ́ àwọn èèyàn pé bóòlù àdìsí yìí ti jẹ́ àdìsí yóò support you in any way in fact àdíìsì eléyìí jẹ́ kálẹ̀ bá lọ kojú àwọn túrùkù rẹ̀ ni ẹni mọ̀ tó ah, àdíìsì yìí gan láwọn ọbọ̀ mí gan ṣàlàyé ìgbà táwọn màláíkà tí wọ́n máa ń ṣe ámì fún wa tó máa ń ṣe ámì fún wa ẹnu kàwọn túrùkù àdíìsì ẹkàn máa jò kúnlẹ̀ sí nìkan ẹkàn máa wẹ́ ìtìlẹ̀ yìí sọpọ́tì ara yín tí mo ló ti wájú ọ̀dá wọn pẹ̀lú bàtán tí àlẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam tẹ́ni ẹni jẹ́ wà nínú àríjálùn àwọn èèyàn tó ń bẹ lára wa yẹ̀kú túùn táwọn ọmọ ọkọ̀ láti yẹ̀pẹ̀ àlẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam àlẹ́bùwà ní káàdà nàbí yẹ́mìnà àmìyà yẹ̀kú àlẹ́bì kan náà àlẹ́bì ọlọ́ọ̀bá náà máa ṣe bẹ́ẹ̀ àwọn sọ fi wípé nígbà tí ẹ̀ ti mọ bí ànábì ọlọ́run ọba yẹn ti mọ́ lò yẹn ẹ̀ gbọ́dọ̀ lẹ́ẹ̀ẹ́ lónù àbí kẹrẹ kọ́ bó ṣe ń lò náà ẹ wá bẹni pé ẹ ń gbàtà àti mọ̀gbà tí màláíkà ń sàmì ẹ wá bẹni kábọ̀ sí ámì mọ́ ànábì ni a ṣe ámì ẹ̀yin wá bẹ́tún ní kábọ̀ sí ámì yẹn mọ́ inna lillahi wa inna ilayhi raji'un hadi musiba hadi baliya baliya wallahi baliya wallahi musiba azima kò sì sí tí máa ń bí gbogbo orú ìtọ́bá yìí náà àti kéèyàn ó mọ́ kojú bọ ìmọ̀ dáadáa àti pé kéèyàn máa rí kéèyàn máa rí nǹkan tí ó tó kẹ́kẹ́ mọ́ sí ní nǹkan tí ó yà ó dàbí ìdí náà kọ́dọ̀ ń fọ́bùlẹ̀ ń pariwo ẹ ẹ̀yìn òkè àwọn èèyàn kan máa ń rí ẹ bá pàdé lóde ẹ kí wọn mọ ẹ kí wọn mọ kí gbogbo ọ̀rọ̀ bẹ́ẹ̀ nídi ẹ rí wọn kọ́ mọ́kí àrí wọn kí mọ́kí níbi ẹ̀sìn wọn ṣe dìbéètì ẹ̀yẹ ìgbà tẹ́ sọ̀rọ̀ ẹlẹ́bí ń parí lọ́wọ́ ń gbà ní ẹ̀dẹ́ jẹun ẹ rí ni kọ́ wọn mọ́kí níbi tẹ́ tó sọ lórí íńtánẹ́ẹ̀tì ìgbà tó wá kù díẹ̀ tún nígbà náà tẹ́ bá lórí ìdòkó àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ nídi ẹ nídìí gbogbo ẹ nídìí gbogbo àwọn fáàrí gbogbo ìjọra ní ojú wáyé ẹ nídìí anything ẹ dákun tá bá fẹ́ máa sọ̀rọ̀ mímọ̀ ẹ máa jẹ́ pákó máa nǹkan fúnra wa ọ̀rọ̀ tẹ́ lò yí ní ìjọba bí i pé àfa àwọn ń lò tọ́rọ̀ yẹpẹ̀ ẹ̀ ní látàrí inú mi dùn báyìí jẹ́ iléeṣẹ́ ìṣirọ́ọ̀bù pé ìmọ̀ràn àwò sílẹ̀ alhamdulillah onye tó ní sílẹ̀ náà ni ò so kíkí ní ní kódà lè wà ákàádì nìyẹn tó jẹ́ ọ̀rọ̀ yóò lè wà ákàádì ìjọ tó bá fi ní kẹ́ẹ̀kọ́ ìdẹ́mù kẹ́ ẹ̀kọ́ ìdẹ́mù kẹ́ ṣé àwọn bá wọn wulẹ̀ àwọn kan bẹ́ẹ̀ mú níjẹ àwọn gbà pé gbogbo ẹ̀ làwọn sọ àwọn من العلم والحق والهدى bọ́sọ̀ yí ọ̀rọ̀ yí ní ibi yẹ̀pẹ̀lẹ́ sí bùkátà fi tẹ́lọ tún nǹkan ṣe ń bẹ̀. àbọ̀wọ̀ ìkẹ́kẹ́ fẹ́ mọ́ sí justify yẹ̀pẹ̀ yìí kì ṣe justification kò tí ẹ̀ justify in any way kò tí ẹ̀ síbi kankan wọ ọ̀rọ̀ yẹ̀pẹ̀ rárá ẹni tí a bèèrè bá ṣe níbi àní àwọn màláríkà ibi ẹ̀ṣẹ̀ wádìí pé ìgbà wo làwọn màláríkà ń ṣàmì jẹ́ wáyìí tó jẹ́ sí ànábìdẹ́ sọ pé kí ámì wá sí ìdá mọ̀láíkà ó wá ní káàmọ̀ kẹ́tẹ̀ẹ̀tì ámì imam kò dé ámì mọ̀láíkà ní ẹ̀ka kátẹ́tẹ̀ẹ̀tì ó ní ìdá amẹ́nà ìmáàmù fa aminu kí ìmáàmù bá ti fẹ́ ṣe ámì ẹ̀yìn náà ṣe ámì fa ìnàmọ̀ wá àfọkọ̀tà ó túmọ̀ sí pé ìgbà tí ìmáàmù fẹ́ ṣe ámì ní kẹ́yìn ó sọ tí mọ̀láíkà kọ́ ni kẹ́ ẹ máa sọ káàkiri tẹ́yìn bá ti sọ ti ìmáàmù yẹn tí ámì ń ṣe déédéé ti ìmáàmù yóò ṣe déédéé ti mọ̀láíkà ìmọ̀ ń ẹ̀kẹ́ wá wọ́n sí bóun lẹ́ẹ̀kì wá gbàgbọ́ yìí pé yóò ṣe dídì màláíkà ẹ wá lọ wà àwọn ìwà yàtù míì bóyá kí n fi yẹn fún yín assignment mo mo ti ọra fún yín kílù pé ẹ lọ wà àwọn ìwà yà tó kù ẹ bá tún wá dé ẹ bá tún wá takò àwọn òwà bá yín kọ́ àwọn ìwà yà wa àmọ́ ti wà ń lọ àwọn ìwà yà ń pé ṣẹ́rí tí màmá ti ń ṣe wá lọ gbọ́ọ́lì àwọn màláíkà náà fẹ́ ṣe àmì ìgbàun àwọn màláíkà mọ̀ ṣe àmì kí lẹ̀ sọ fún yín ìkànnì káwọn ìwà yà fúnra mọ́wà náà ìwà yà hadith ẹlọ́wọ́ ogun ẹ̀rí tí wọ́n gbá ti ké bá tí àtán àwọn màlágbọ́jẹ́ kọ́rẹ́ ní máa gbogbo òbí ọ̀rẹ́ ìmọ̀ alágbọ́ọ̀lì ṣẹ́rí lè tó ń pè báyìí àwọn màláíkà bẹ́ ṣe àmín àmẹ́bíwá nìtọ̀ àwọn màláíkà ó ṣe àmín ìmáàmù náà ṣe àmín nígbà náà ẹ̀yìn èèyàn ilẹ̀ ṣe àmín ìwárà kan tó wà tó gbé mẹ́tẹ̀ẹ̀ta wá báyìí ó gbé sí màláíkà ó ṣe àmín wá ó gbé pé ìmáàmù ó ṣe àmì wá ó gbé pé ìjàmá ẹ̀yìn ẹ̀ ṣe àmì wá ó wá parí ẹ̀ pé faman wá àfapọ̀ tàmínú tàmínú màláìkà ẹni tí àmì rẹ̀ bá ṣe déédé tàwọn màláìkà wọ́n ní ọlọ́run bá takọ́tọ̀ omi zambi bàbá ìmọ̀ ọ̀rọ̀ yìí kò dàrú rárá bó ṣe lè wò kékeré mọ́ kò tó ní pé aṣákànfẹ́ ń wí ní argument

kọ́lọ́hún ọba kó mọ́ṣá àṣàánú rẹ̀ kó bá wa la ojú rẹ̀ kó lè rí òdodo gẹ́gẹ́ bí òdodo allahumma arzal haqqa haqqan warzuqna ittiba'a wa arina al-batila batilan warzuqna ijtinaba ọlọ́run mọ́ṣá àjá rí òdodo gẹ́gẹ́ bí òdodo ọlọ́run tó bá rí òdodo gẹ́gẹ́ bí òdodo tán warzuqna ittiba'a mọ́ṣá àṣírọ̀rùn fún wa ká lè tẹ̀lé òdodo yẹn wa arina al-batila batilan yàrí irọ́ náà gẹ́gẹ́ bí pé irọ́ rèé wàrùsókùnlẹ̀ ṣìnáàbà tó bá ti wájá wípé rọ́ọ̀rì tán ọlọ́run wá sí rọrùn fún wa ká lè jìnà sí rọ́ ẹ̀rákùn tá a bá ti ń ròdòdó ọ̀rọ̀ ẹja dúró tí afún tí ó máa ń sì ẹ kẹ́ ti fa ìmọ̀yé ọdún mọ́ sọ̀rọ̀ yíbọ̀ kẹ́ ròdòdó kẹ́ ju kẹ́ ju rọ́lẹ̀ fún kò bu yíkú mi kankan wọ́n láyà àbí má tún máa gbé ìpòyìn ga sí ni a tún

àwọn tí ń bẹnú àwọn ìwáyà náà nù inṣàlá àwọn tá a bá fẹ́ pè a lè mọ wá pè báyìí ìfìnnìlá ká máa gbàgbé àwọn ọ̀rọ̀ tá a fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan pípé wa ẹ má jẹ́ ká jẹ́ kó gùn jù àwa náà sì ní kan wa lójúmọ́ àmọ́ ká jẹ́ kí pípé nì kó mọ kó wà níwọ̀n tó wọ̀n sí kó wà ní kájọ ká kọ̀ǹsídà tó pọ̀ àwọn ẹlòmíì náà mọ́ fẹ́ pé kọ́ọ̀lù gbé kọjá rí tí kọ́ọ̀lù bá rẹ̀ tí ní jìnbí òun ní jìnbí èmi náà mọ̀ wípé àti ah, abẹ́ satisfy ènìyàn náà abẹ́ satisfy ènìyàn náà ibi abẹ́ satisfy ilé abẹ́ satisfy ilé àtúnwá padà fún wáṣẹ lòmíì ẹ̀rọ dákúmọ́tà sàánú wa kó mójú kúrò fún wa àfọ́ onídìí ó máa ń sí ربنا الله سبحانه وتعالى أن يشرح صدري وصدركم لقبول الحق أتني أتني ọlọ́run mọ́ṣẹ́ àjẹ́kẹ́mi ìwọ fúyẹ́ ká lè ròdòdó ká sì gbà tá a bá ti ń ròdòdó ká mọ̀ yà látakò sí abá ti ró dòdò kámọ́ kámọ́ kámọ́ kámọ́ jẹ kámọ́ jẹ ni tí ó túnmọ̀ wá takò Al-Qur'an Al-Karim abẹ́lọ́wọ̀n bá subhanahu wa ta'ala àlékún mímọ̀ àlékún àgbọ́yé àlékún ìdúró déédéé lójú ọ̀nà ẹ̀sìn ọlọ́mọ́sá àti bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa Insha Allah ta'ala àwa tí a bá fẹ́ máa pè báyìí Insha Allah aláǹfààní àti àti pè á sì máa gba ìpè wa app network yìí tó ti ń tó ti ń ṣe bákan. Náà. Sàmúlùmọ́ Àjọlá. Wa alaikumus salam wa rahmatullah. Ààrẹ Jake. Àmọ́ ẹjọ́ ń wo fọ́gámì kan ọ̀rán ìní múrùkọ́ ọ̀rán ilẹ̀ ṣe wà. Online náà láti wà. Online náà láti wà. Náà rẹ́rẹ́ gbà. Alhamdulillah, gbogbo ayé ló ń gbọ́ yíwáyọ̀. Tọ́, a kí ń gbọ́n, a kí iṣẹ́ o. Alhamdulillah, ti dáàbò ọlọ́run àbára dúpẹ́ lọ́wọ́ yín náà kẹrí àwọn tí a fẹ́ mọ̀ ọlọ́run bá kẹwà àrà ń gbọ́ ọlọ́run kẹwà àrà ń gbọ́ ẹ̀yẹn ìgbìyànjẹ́ tó fẹ́ mọ̀ ìtọ́ máa mọ̀ tó jẹ́ lẹ́lẹ́ ìlú mọ̀ tó ìṣàlọ́ Ìgbà tó bá wá ní ìbẹ̀rù yẹ̀pẹ̀ ìgbẹ̀rù yẹ̀pẹ̀ ìgbà nǹkan fún ìdá àwọn tí wọ́n fi gbé ogun tó wá ní wáyé bẹ̀rẹ̀ tẹ̀sán láyé pátá ọ̀nà ọ̀nà ni. Ó wà ní ìgbà àti ẹ̀mí ìgbà àlàyé kọ̀ọ̀kan látọ̀dọ̀ wọn. Ẹ̀kọ́ kan bá tún bá wọn tẹ̀sán sílẹ̀ nílẹ̀ jù báyìí lọ ìmọ̀ ọ̀la ìta. Àṣàwọn àìsùn. Àlékún Sàlámù Rahmatullah. Ṣé wá kún gbogbo wọn? Wà حياكم الله أحسن الله إليكم وأنتم كذلك وإليكم أحسن الله يحفظك عليك كذا آمين بين الوجودات نعم لا إله إلا الله mo wọ́n ní bẹ́ẹ̀ níta. ok à ń gbọ́ yóò. na nípa wọ́n pe kí nìkan ní easy bag. tí o gbọ́. wọ́n pe kí nìkan ní easy bag. ok. tàbá fẹ́ ra nǹkan nísìn. ok. okay. Carbon tankan ẹni bí fifty thousand ní ojú owó gbẹgbẹ. Bẹ̀rẹ̀ torí pé jẹ́ ìdí ìgbà tí èèyàn máa máa fún bí pẹ̀lú mẹ́jì. Ó yẹ máa wá lékún. Yorùbá. Owó yẹn máa wá lékún kò ní jẹ́ iye owó tí yẹn lè rà ní káàṣì gbọ̀ngàn. Ṣé ìgbà tí mo sọ yìí gbà? Kárí pé wọ́n ń tankan ẹni sixty thousand ní káàṣì tí wọ́n fẹ́ rà ń ṣe. Ọ̀tá ní pé oṣù mẹ́ta lẹ́lẹ́ spread owó yẹn sí fọ́lé ilé tí àwọn àwọn fẹ́ta. Bẹ́ẹ̀ni. Ṣé tẹ́ sọ lọ́nu? Bẹ́ẹ̀ni sọ. Ok. So, ṣé ìrìbá ni àbí kò tún ṣe ìrìbá náà ni ìfẹ́ sí ìfẹ́? Ọ̀dà àbára tọ́lá àfikún. Ẹ̀rí ìlànà ìrajà báyìí. Àwọn àfá Islam wọ́n discuss ẹ̀ púpọ̀ tí wọ́n dẹ̀ mú àwọn àlàyé wá ní ọlọ́kan ọ̀kan tí ó lékè nínú àwọn ìfàfà díẹ̀ tó lọ láàrin àwọn àfà tó rárá wọn tí wọ́n takorú ìlànà rajà láì tí wọ́n gbà pé ìlànà yíjọ àdáǹdì ìbẹ̀rẹ̀ wáhid nípa abẹ́mọ rọ́ọ̀lù transaction méjì lórí ọjà ìyọ̀ kan ara wọn tó fojú ìwé àmọ́ èyí tó lékè nínú ọ̀rọ̀ àwọn àfà ni pé àkòfin tó burú níbi ká ti rú ìlànà báyìí rajà àbí ká ti rú ìlànà báyìí tajà pé kì í ṣe ìlà nítorí pé in tó wù ènìyàn rà nísìn àkùdẹ̀ kí ń ṣe agreement wọ́n ṣe bá ń ṣe ákùdù méjì lórí ibé wọn ẹ̀yọ́ wọ́n nídi ni pé nínú option ní méjèèjì wà ó bẹ́ẹ̀ sanwó cash iye báyìí ni ó eh, sanwó cash iye báyìí ni èyí tí ẹ̀ bá ti wá sẹ́tù fún lèèyàn á mú so tí ẹ̀ ti padà sẹ́tù fún ẹyọ ó ti padà di pé business ẹyọ náà là ń ṣe transaction lórí ṣòkòó ṣe méjì wọn bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì ó ní pé tẹ́nìyẹn wá fowó lè yẹn wọ́n ní ẹ̀ náà kò sí tó burú mẹ́ pé because iye tó bá wúyẹ̀ lè mọ́ ń ta ọjà èèyàn so iye tó wúyẹ̀ tó fẹ́ tajà òun náà ni ó dálé so àwa ni kí hmm. yáwó tó bá ti tẹ́wa lọ́rùn àbí kò tẹ́wa lọ́rùn hmm. wallahu a'lam جزاكم الله خير الجزاء بارك الله بارك الله نعم السلام عليكم ورحمة الله Amin àtẹ̀yìn náà. Táàmì wọ́n ń tún kàrá àríkà àtẹ̀yìn náà. Mo ní bèèrè kan níbi àdéjẹ tuntun. Rọ̀fí àtọ̀sọ́là sọ wípé ìgbà ánìmọ̀ lè yìí máa. Ìgbà ánìmọ̀ lè. Ṣé ó ní sí àmọ̀nà? Ṣé tí ìmáàmù bá ṣe á ní ṣé ẹ̀yìn àwọn afá discourse àárín ẹ̀rí púpọ̀ ọlápọ̀rọ̀ fífí ìkọlábẹ́ sọ lè jẹ́ àyà ṣùgbẹ́ àwọn gbàtẹ́ ti sọ yìí látàrí dára wa lẹ́kọ̀ọ́ díẹ̀ àkọ́kọ́ ni pé ẹ̀kọ́ kan bẹ̀ tí mo fẹ́ tí ó gbá ọkọ́ mú bẹ̀ náà àfúnjì o máa ń ti jẹ́ ká wọnú fífí alhamdulillah àwọn èèyàn tún lékún lágbọ́yé súnà ṣẹ́rí kìíní kan bẹ̀ ńlẹ̀ Yorùbá káwọn ìmáàmù mọ̀ mọ̀ ṣe àmì kìí ṣàṣà tó dáa ìmáàmù náà mọ̀ ṣe àmì ni káwọn kó lọ rí mọ̀ ṣàlùjá àbí ánú lànà kírun torí tẹ́lẹ̀ omi gbọ́yé nu táwọn ìmámù gbọ́dọ̀ mọ́ ṣe ámì ìmámù wá sí fásitì àtàn jẹ̀mọ́ nìkan ni ó ṣe ámì súnà nẹ́bì sí ni pé kí ìmámù náà ṣe ámì àlàsọ̀hìn yìí ò dá lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé èyí tó tún wá lékè ní àlàyé àwọn àfáà ni pé ìdá tó wà ń bẹ̀ yẹn kò túmọ̀ sí pé tí ìmámù bá ti ṣe tiẹ̀ tán pé ìtumọ̀ ìdá yẹn ni pé tí ìmámù bá ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe ámì ìdá àmánà ìmámù tó túnmọ̀ yẹn ni pé ìdá àrọ́dà ìmáàmù ayò amín tí ìmáàmù bá ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe ámì ẹ̀yin náà bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ kí ámì ẹ̀yìn àti ìmáàmù lè ṣe rẹ́gí so ìgbà yẹn náà ní ámì táwọn màláìkà náà ń bọ̀ so táàmì ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta bá wá papọ̀ kí ámì ẹ̀yin àti ìmáàmù náà ṣe lè táwọn màláìkà ọlọ́wọ́n bó ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ ti ṣẹ̀ síwájú tó jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké Mo ti ó dẹ nìkan, ẹ̀lọ́. Ìsáwà alékùn ìsìláàmù. Wà alékùn mọ̀ sálàmù ọ̀rá mọ̀túnlá, ẹ̀rà sáà. Láàrín àdínlá fún láàrín sáà rà fún lẹ́ṣẹ́ ní tọ́wà tọ́nà, ọlọ́ àjá àríyẹ́ pẹ́ fẹ́ ìdáadáa. Àmì náà nǹkan tí mo kọ̀ tí ó rí ń bẹ̀ náà ni pé a mọ̀ pé ẹbí rí imam wọ́n lọ túbọ̀ fún yín lọ́pọ̀lọpọ̀ ààyè pẹ̀tí kẹtí máa bá wa tún máa kọ́mọ̀ láì torí àwọn alùpídà àjà tó ní wàhálà wọ́n pọ̀ kan wọ́n jẹ̀ ń fọ́ká bàbá bẹ̀ wo social media òun náà làwọn òṣìṣẹ́ pọ̀ tí wọ́n sì sẹ́yìn tí ọjọ́ wa túbọ̀ máa gbà láti túbọ̀ máa nínú ọ̀rọ̀ jábà bí i. Ọlọ́run gbogbo alásìkò nígbà ìlọ̀, àsìkò náà ní gbọ́nà kó ṣe rọrùn. Jọzákùnlá Fáírà. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lámọ̀ pé láàbùkú yá òbí. Ọlọ́run àtúbà máa fún wa nínú ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà ara. Jọzákùnlá Fáírà. Ẹ ṣe jọ. Wa alaikum salaam wa rahmatullah. A kú ètò. A dúpẹ́ sáà. Ọlọ́run bàbá àtẹ́lẹ̀ kan yìí. Àmì àtẹ́lẹ̀ náà sàlóyún dáadáa. Ọlọ́run jẹ́ mi ní ìbùsùn wa. Àmì àtẹ́lẹ̀ sàlóyún dáadáa. Ọ̀yà kúmọ̀lá. Àṣọ Eh, mo fẹ́ béèrè béèrè kẹrin tó bá rẹ̀ tó sọ̀rọ̀ nípa ní ibi ìtawàyè tí èèyàn bá mọ̀ pé náà eh, tí a ń tún lẹ́yìn ó ń tẹ ẹgbẹ́ ń tẹ̀lẹ̀ pẹ̀lú ní ìlà padà gẹ́ẹ̀tì lẹ́tà ẹ̀ẹ́dí kí wọ́n tẹ̀lé pẹ̀lú ah. wa tí wọ́n padà gẹ́ẹ̀tì lẹ́tà pẹ̀lú ìgbà mọ̀ tó tẹ̀lẹ̀ pẹ̀lú ǹjẹ́ èèyàn lè èyí kí wọ́n máa mọ̀ èmi ò ní kí wọ́n lẹ́yìn mọ́tò bá mú lọ́gbà wa tó dáwọ́ ìyẹn lè kí òun rẹ lọ́kùnrin rẹ̀ mọ̀ tó bá da jàmá òwò kí àwọn tó wà yà pàtí ìjàpá bá ti kó tẹ̀sẹ̀ fún ìdí ẹ̀sìn yẹn. Ìjọba fún ọlọ́run ṣe ọlọ́run ṣàlékún dáadáa fún wa. Tí a bá mọ ìmọ̀ọ́mù tí ń tẹ̀yẹ̀ pẹ̀, tẹ̀rí àkọ́kọ́ ojúṣe wa gẹ́gẹ́ bí Mùsùlùmí, torí bẹ́ẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ wa máa ń ṣàṣìṣe. Àkọ́kọ́ ojúṣe wa ni pé ó yẹ ká kọ́kọ́ pé irú ìmọ̀ọ́mù bẹ́ẹ̀ lákèjì. Ó lè mọ́mọ̀, ó lè mọ́mọ̀ pé kò dáa, á wàá pé lákèjì. Tí mọ̀ ti wọ ò bá tó kápá àwọn tán nímọ̀ sí pé ọjọ́ ìbá bá ìmáàmù wa sọ̀rọ̀ bá bá wọn sọ bá wọn sọ ọlọ́run bá subhanahu wa ta'ala lè ṣàánú rẹ̀ fóun náà kó sì jáwọ́ mẹ́ẹ̀ tó bá ti jáwọ́ mẹ́ẹ̀ kò sí láì bí ká máa bá ìrun wa lọ tọ̀kárá ní kò wá jáwọ́ mẹ́ẹ̀ ẹni tó dójúṣe tiwa náà ni pé ká mọ̀ kírun lẹ́yìn ẹ̀ káwa wá bá ti mọ lọ́rí kí ìrun tiwa àwọn àdúgbò tó bá da mọ́sálásí mú kọ́ ọlọ́run níjú da mọ́sálásí mú àwọn jẹ́mọ́ mọ́sálásí náà ká kárí àwọn náà long kan mọ̀ túmọ̀ nǹkan tá à ń sọ so tó wáyé pọ́lọ̀ tó bùkátà sí káwọn àfáà mi wá láti bò mí káwọn àfáà mi tíráàbù wá láti bò ká níta mọ̀ ń fa mọ́ṣáláṣí wa rèé ṣé lọ́gbọ̀ọ́gbọ̀ àwọn ọ̀rọ̀ ikò yẹn kó mọ̀ ẹja mọ́ṣáláṣí rú but in tó mọ̀ ń fa ń gbà mí ọ̀nà méjì ni alákọ̀ọ́kọ́ àwa tá a fẹ́ kọ̀rẹ́ tìlú àwọn ìmáàmù yìí táwa náà bá ní sùúrù tó tára tiwa náà bá balẹ̀ tó táwa náà bá fi ìwà ọmọlúàbí pìrìsẹ́ǹtì ọ̀rọ̀ yẹn ó wọn múnà mọ́gbà ó lè bá kí jọmọ́ náà yarí lọ́wọ́ ọ̀nà kan ọ̀nà míì wá máa ń bẹ kò sí irú ọ̀nà tẹ́ ẹ̀ bá gbà fi gbé ọ̀rọ̀ náà kalẹ̀ ìmọ̀mù yóò yarí náà ni ṣọlábí ní ọ̀nà méjèèjì ìlàbùrú mọ́ sábà gbà wọlé wọ́n ti ṣàlọ́ àní ṣe ni pé àwa ni káwa lo gbogbo hikmọ̀ tọ́lọ̀ bá fún ọ ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن ọlọ́ ni ká fi hikmọ̀ tàwọn èèyàn káwà fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká fi sùúrù ká fi ìbárabalẹ̀ sọ́wọ́ ká wà wò bóyá máa rí ní george abáàlú ọlọ́mọṣẹ́ àṣírọ̀rùn fún ọ السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لكن في حدود المواضع ذلك أنا هو آمين أسئلة nígbà wa dúkì àlékún agbára ọlọ́run tí mo bá tí ó tóbi sí. Ẹ̀tí jáde àìlè jáde mọ́ ọlọ́run kò ní jẹ́ ọlọ́run ẹ̀rí ìdí mi tàbí dá sílẹ̀ ni pé ọlọ́run ọba irú irú báyìí a níbi tó pọ̀ púpọ̀ bẹ̀rẹ̀ irú àwọn alùpùpù náà báyìí bá tó jáde tí wọ́n ní àyà báyìí tí wọ́n nílò láti jáde ẹ̀yìn tẹ́ jáde wà láà ọlọ́run sí i síta tọ́lọ́run ọba sí i síta ni nǹkan bàjẹ́ ti báyìí lọ lóṣìí àwa ni wọ́n ń pè ní ẹlẹ́sìn kejì wọ́n ń pè àwọn kan ní orogún àwọn ẹ̀dá àwọn tó rọ ọlọ́run táwa ni mùsùlùmí láì ní ìṣòro gbogbo ọjọ́ tó ṣẹlẹ̀ láì ní ìsìn ọjọ́ tó ṣe é nígbà èyí ẹ̀bá ẹ̀rí yẹn bàbí ní ìsìn èyí ilé àyè sì ṣe ní èyí àfa àkà tí wọ́n ń ta kókó ìgbà àwọn àti ọ̀rọ̀ táwọn àti sínú sọ ọ̀rọ̀ tẹ́yìn àti sínú nàìjíríà fẹ́ sọ ilẹ̀ yorùbá ọ̀yàtọ̀ sí ti ti ìgbà yìí náà ìjẹ́ ìkọ̀sí ìdí mo ti gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ kò sí àtọ̀tọ̀ lọ́rọ̀ wọn gbogbo tẹ́yìn náà takò ilé àwọn náà takò àmọ́ bó ṣe wá kó lára sí àwọn ẹ̀yẹ wá ní ìbá ìlú gbà ní ẹ̀kẹ́ tí ń gbà ní mọ̀mọ́ ṣe ń sọ ọlọ́run kọ́ mọ́gbà tàánù wọn kó sáàmù náà wọn o àbátọ́ òsì mọ̀tọ́lá ẹ̀rẹ̀ àwọn náà máa ti tọ́lọ̀ mọ́gbà fi àmì ọmọ tiwọn náà o ẹ̀dá òsì lọ lọ́run ẹ̀dá tó rí irú wọn tí wọ́n lè máa jáde sáàmù tó máa dá pláfọ́ọ̀mù tiwọn náà lẹ́ tí wọ́n bá mú tó máa jáde sí àwọn ilé ìwé gbà kan jẹ́ púpọ̀ ọlọ́run kọ́ mọ́ dààmú wa ni assalamu alaikum warahmatullahi wabarakatuh ilẹ̀ Yorùbá ta níbi yípa ní ìgbà ọlọ́ba àtàwọn bàbá alẹ́sàn lórí جزاكم الله خيرا انا وسعيد سولاتي بارك الله فيكم واحسن الله اليكم ṣe rí àwọn ọkọ̀ púpọ̀ dáná èèyàn sọ̀rọ̀ àwọn ẹlẹ́sìn kejì àwọn orogún wa àwọn gbogbo àwọn ọkọ̀ aláìbí sàlẹ̀sù ní fòsí òkúba àdàlì ìmáà àwọn ọkọ̀ tí ò dá lẹ́yìn tọ́lọ́mọba ti sọ wá lóko tó dáa tán oníwọ̀ àwọn ọkọ̀ bẹ́ẹ̀ láti gbogbo ẹ̀yìn bá gbọ́ òdòdó dání àbáwọn tẹ́ ń dúró táwọn olódodo àwọn ó kọrun ẹ mọ̀jẹ̀ kó fi wá ẹ̀wọ̀n mọ̀ sọ kálukú ló kọ kódà èmi ó kọ tó ń sọ dídí àwọn èèyàn tó ń pèpè sí lẹ́nu individually wọ́n tún mọ̀ fún yín ló kọ so ó kọ táwọn ìròyìn díẹ̀ ṣe tí wọ́n fi ròyìn yín wọ́n pè yín lápáyàn wọ́n pè yín lólè wọ́n pè yín láṣíwí wọ́n pè yín wèrè wọ́n pè yín lọ́yìn gbogbo nǹkan ni wọ́n pè yín wọ́n pè kódà wọ́n tún pè yín lẹ́lẹ́bọ̀ gan wọ́n pè yín tẹ́rọ́rìtì wọ́n pè gbogbo ọkọ̀ tí ò dá tí ò bá dàbí da òun náà ni wọ́n mọ̀ fi ròyìn so in tó gbọ́dọ̀ máa wá máa jẹ́ ojúṣe ẹni tó bá gbé tọ́nà dáre ni pé wasbir ala ma yaqulun gbogbo tí ọ̀bá wò lè máa sọ tó bá fi ọ̀wé rè wọ́n fi ọ̀lá sí wọ́n fi ọ̀lá pààyàn wọ́n fi ọ̀tẹ́rọ́rìsì wọ́n fi ọ̀gbọ́ gbogbo tó bá wò pé wọ́n ní sùúrù lórí tó bá ń sọ ní òkú gbogbo tó bá ń sọ òun náà jẹ́ ó fi ọ́ ìwọ dúó ló fi ẹtí mùsùlùmí ó dúó ọmọ awò èrè tó padà rí mẹ́ ọlọ́mọtí àṣẹ lọ́rùn fún ẹni kọ̀ọ̀kan wa àwọn ànábì ọlọ́run tí wọ́n ti lọ wọ́n ti ń pè àwọn náà ló kọta rí ẹ̀mí náà Wa alaikumus salam wa rahmatullah. Àgbàgbà ọ̀tọ̀. Ẹ̀kú ètò náà. Alhamdulillah sir. Ẹ̀dọ̀ mo ní question kan ni. Okay sir. Wọ́n ní prayer kan tí mo máa ń ṣe. So, wọ́n á fẹ́ mọ̀ bóyá prayer yẹn wà authentic ni bóyá àdàdálẹ̀ náà ni.

tó láti ẹ̀yìn mẹ́ta ẹ̀mọ́ ṣe yá wúwà yá mọ́ láìrá ìláwà ìláwà ẹ̀mọ́ ṣe mọ́ ẹ̀gbọ́n àwọn tó máa ń ṣe ní ìjọba ọdún ẹ̀rẹ́ pọ̀ lọ́wọ́ wọn ẹ̀rí wọn tọ́wọ́ títí tó ti ń ṣe títí tó láwọn ti ń ṣe tábí ń ṣe kùbùrá àbí ìjọba ìjọba ṣe ẹ̀rọ gbọ́ láìláha ìlọ́lá láìláha ìwáyà ẹ̀rọ gbé ẹ̀rọ gbọ́ rúwà rúwà rúwà ẹ̀rọ gbọ́ rúwà rúwà Ẹgbẹ́ sọ láti àgbò wọn ọmọ ìwọ̀n ọ̀gẹ́rù ọmọ bà wá. Ọlọ́run dákùn sáré ẹ̀rọ mọ́ sí wà. Ẹgbẹ́ sọ mọ́ ìṣẹ́gbọ́n. Náà. Hello. Wa alaikumus salam wa rahmatullah. Ṣé àjá ìkúkú ìgbìyànjú ọjọ́ bẹ́ẹ̀ ni sà? Orí ètò láwàṣá Oṣù orílẹ̀-èdè lẹ́wọ̀ ẹ̀sẹ̀. Bẹ́ẹ̀ a program. Ọyọ̀ mo fẹ́ bèèrè kẹ́sẹ̀ kọ̀ọ̀rọ̀ ẹ̀yìn. Ókè sà, o. Ẹ ti So, fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ náà. Ó jẹ́ kí ọba kí ó wa. àlékún àti àlékún fún wa. kọ́lá kó ṣàlékún dáadáa fún gbogbo wa náà àbẹ̀rẹ̀ àwọn subhanahu wa ta'ala bi mannihi wa karamihi wa ìjì ọ̀fọ́lé kó ṣàlékún mímọ̀ àti àlékún àgbọ́yé àálẹ̀ kan sí ní parí gbogbo àwọn tá mọ́ ń pè tí pẹ́ tí mọ́ ń dàbí pa ń kọ́ ti fóònù wa létí àti ìyá wa gbẹ̀jọ̀ mọ́ ìlàkùnrin náà bínú sí wa o kì ṣe ti gbéraga kì ṣe ti jọrọ ẹni lójú kì ṣe ti fáàrí ohun kan jáwá bẹ́ẹ̀ náà àwọn ètò kan ló jẹ́ pé alaikum salam náà ẹjọ́ bá sọ sókè díẹ̀ Hello, sir. Hello. Yà, mo lọ kó ètò sà. Àdúgbò sá o. Ẹ̀sà aláàbà máa bí ètò sà. Àmìnà tẹ́lọ̀ sà. Aláàbà máa ràn lọ́wọ́ sà. Àmìnà tẹ́lọ̀ sà. Náà. Aláàbà máa bọ̀ wọn fún ìṣe sà. Náà. Ẹ̀sà ní kan bí sálámà sí mi sà. Àjíjá fún láfẹ́rẹ̀, àjíjá fún láfẹ́rẹ̀. Ẹ dákun ẹ mọ́ sàdúà fún wa lẹ́yìn. Àdúà tẹ̀yìn ní sàkóṣ Náà, wa alaikum salaam wa Hello. Hello, àwọn akọ̀rin ìgbà. Ẹ́? A ń gbọ́ yín jẹ́, a ń gbọ́ yín. Ọdún ètò. A ti gbọ́ lọ́wọ́, bóyá kẹ́ lóòtú ní ìyẹn díẹ̀. Lóòrò ni ò jẹ́ kẹ́ sọ. Ẹ̀kọ́ ọ̀tọ̀rọ̀ ni. A ẹ bèrè ẹ bèrè gbogbo àwọn bá fẹ́ pé mo ti sọ lẹ́ẹ̀kan ẹ má jẹ́ kí abẹ́ kí ara pọ̀ lórí pé táì àwọn ẹlòmíì kọ́ ló mọ̀ jára wọn wàá dàbí pé àbá kọ́ ẹlòmíì kò ti tí fẹ́ ó dàbí pé àmì lè torí pé ọjọ́ ti lọ ẹlẹ́gbẹ́ yìí sọ pé àsìkò tá a mọ́ ní òpọ̀ àwọn iṣẹ́ sì pọ̀ ju àsìkò lọ so tí a bá sì jùlọ nínú gbogbo agbára jù lórí àsìkò fún nǹkan ẹyọ kan yóò pa àwọn iṣẹ́ ní ìtókù yóò pa lára ṣe ìbíre yà ń bẹ̀rẹ̀ wọn subhanahu wa ta'ala bi mannihi wa karamihi wa izzihi wa ó ṣe àlékún mímọ̀ àti àlékún àgbọ́yé ẹ̀sìn fún olùkọ̀ọ̀kan àkọlù ní ìtọ́ba wọlé ó ṣe ṣe ká má lè gbé mọ́ ibí ni àdùn sí ní tèmi ìdílé láà bọ́lọ̀ bá fún wa láǹfààní lọ́la bàbá láǹfààní ìwádìí pọ́tùlá náà láti mọ pàdé àwọn náà bó mọ́ṣá àmọ́ tí mo ṣọ́ ìpàdé wa وصلى اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته